Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Fresh FM la wa ń Fresh FM la wa ń gbọ́. àmì Fresh FM la wa Fresh FM la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó Fresh FM la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ Fresh FM la àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine òǹkìlẹ̀ falafala Fresh FM. Fresh FM. bóyá kájíjọ́bọ̀ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Ó oh, yẹ lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ kò ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajá balẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajá balẹ̀ lórí Fresh FM. Fresh FM Ajaabale lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. akínyìn kú ojúmọ́ kú ojúmọ́ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh one zero oh five point nine fm tó ń fẹ́ dé fún tàárọ̀ ní akínyìn wípé kẹ lówó kẹ lọ́lá kẹ lọ́rọ̀ eléyìí tó pọ̀ rẹpẹtẹ ẹ ṣeun bẹ́ẹ̀ tó ṣe darapọ̀ mọ́ wa lórí ìròyìn ajá àbálẹ̀ fún ti tàárọ̀ tòní àwa náà ti ṣetán láti máa gbé sí etí lọ́kọ̀ọ̀kan ìjèjì torí ibà méjì kọ́ nítorí ike tí yín mọ̀ bá dé sí bó ṣe ń lọ nígboro ayé ni àmọ́ àwọn kókó kòkó kókó tí ó kọ́ fi ojú hàn dé láwọn ojú ọ̀gbagadè ìwé ìròyìn tó bá wòde fún tàárọ̀ tòní òun náà làwọn ọ̀kọ̀ọ̀kan máa gbé sí etí gbọ̀nyìn a ṣe wọ́n ní kókó kó ni o kí kókó ọ̀hún mọ́ padà lọ papọ̀ jù kọ́ mọ́ wàá lọ dí kókó ìwé ìròyìn The Punch àti Vanguard Ah, kíkó la mọ̀ kó kíkó la kó kásá kó dáadáa kásá ti rí kó kásì kó tajé mọ̀. yes kó pa <laughs> owó wọlé. ọ̀dà Nigerian Tribune àti eh, Daily Sun níbẹ̀ ní ọwọ́ ọtí mi a ti bẹ̀rẹ̀ náà nù. a ti bẹ̀rẹ̀ àmọ́ eh, ìmọ̀ bí àbá ṣe bẹ̀rẹ̀ láàárọ̀ òní bá a ṣe bẹ̀rẹ̀ láà ṣe bẹ̀rẹ̀. nítorí pé eh, nǹkan ṣe orílẹ̀-èdè nàìjíríà ah, náà lápapọ̀ ni àwọn ìwé ìròyìn tó sì bá a wòde fún tàárọ̀ òní gbogbo wọn pátápátá ń ló o hmm ìwé ìròyìn tó bá wá múyándóko dáadáa tí ò bá gbé ìròyìn tí mò ń sọ yìí á jẹ́ pé kíwé ìròyìn òun kó tètè lọ mú iṣẹ́ rẹ̀ ṣe eh. lọ́kùnkúndùn kó lọ wábi tí ó bá ti ń yẹ̀ ẹ́ sẹ́yìn <laughs> kó lè bá a dúró re. àfikún náà ọba kí ọba ni tó àwọn èèyàn tí kíní ìṣẹ̀lẹ̀ sí kó tó ọdún kó tó orílẹ̀-èdè nàìjíríà nínú kó sì dáwọ́ ibi dúró ní orílẹ̀-èdè wa igi ńlá méjì ló wó mm. ní àná òde yìí Rotimi Akeredolu lẹ́yìn tó ti bá àìsàn wọ títí tó ọ̀pàpà mm. gbà fún ọlọ́run ọba náà ni o èkó ti mú lọ mm. Gálínà Àbà ẹni tó jẹ́ alága ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òun náà jáde láyé wọ́n ti sin òun ní àná tó ọlọ́run kó ṣàánú o fúnilẹ̀èdè wa nàìjíríà. àmín mo ní àwọn ìwé ìròyìn tí ò bá ti gbéròyìn wọn àmọ́ tí wọ́n ṣe ń gbòòrò ayé ni ìwé ìròyìn Vanguard náà kọ wípé òṣùpá pọnmi sójú rètérètè lánàá òde yìí nípínlẹ̀ Ondo nígbà tí Rotimi Akeredolu tó ṣe bẹ́ẹ̀ tó ju àwálẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ o náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sí abẹ́ ìròyìn ọ̀hún bó ṣe ń gbé oníranran àwọn ọmọ pọ̀n pé ní kété òun náà ni wọ́n ti padà búra fún Lucky Ayédatiwa pé ayé ti padà dá tiẹ̀ o wọ́n búra wọlé fún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo òun náà sì jẹ́jẹ́ wípé gbogbo àwọn ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn láti fi mú ìdàgbàsókè wáyé nípínlẹ̀ Ondo tí àkẹ́tì tó patì léyìí tó sì jẹ́ pé ikú náà ló jẹ́ kú ló kúkú yọwọ́ rẹ̀ kúrò láwo ó ní òun ṣetán o láti máa tọpasẹ̀ àwọn ìgbésẹ̀ léyìí tí ó mú ìdàgbàsókè tó lọ́ọ̀rìn wáyé nípínlẹ̀ Ondo wọ́n kéde ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi kẹ́dùn Akérédolú tó lọ. all right látàrí ti ikú àgànbèlé èyí tó mú Rotimi Akeredolu rọ ààrẹ wa Bọ́lá Tinubu ó sọ̀rọ̀ jáde tààrọ̀tààrọ̀ lánàá ó ní èmi rèé o iṣẹ́ kíni kí n wá mọ̀ ṣe báyìí àbẹ́mi ni kí n tún wá léwájú hmm. láti mọ̀ dárin àrò fún olúwa Rótìmí Ọdúnayọ̀ Akérédolú ẹni bí ọkàn mi aláfọ̀rọ̀lọ̀ mi hmm. alájọṣepọ̀ ń di òṣèlú gómìnà ti ìpínlẹ̀ Ondo ó ní àkókò tí mo wà yìí àkókò ìṣòro ìpèníjà èyí tó gbóná girigiri fún orílẹ̀-èdè nàìjíríà ó ní àmọ́ àkúkú ti gbà fún ọlọ́run ọba wípé ọjọ́ kan lẹ́kúdèlé ń bọ̀ wá kẹ́yìn ẹ̀kú ewu hmm. ó ní ọkàn ń kú ní o torí pé bí ó ṣe dágbére fáyé yìí ó ní kò sẹ́ńtòrò tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààrẹ bọ́lá tìǹbù ló dárò dárò bẹ́ẹ̀ sínú gbogbo òwe tó jáde lóòrọ̀ yìí. bó ti ṣe wádìí ìtàn náà báyìí pé akérèdọ́lù ló ti di gómìnà ẹlẹ́ẹ̀kẹrin lórílẹ̀‐èdè nàìjíríà tí ó ṣíwọ́ ọṣẹ́ lásìkò tí wọ́n fi ń di ipò gómìnà mú láwọn ìpínlẹ̀ wọn wọ́n ní àwọn kan tí ń jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fúrótìmí akérèdọ́lù nígbà ayé rẹ̀ tí ń bá ṣe ìṣèjọba pọ̀ ó ní wọ́n ti ń kọ̀wé fi ipò wọn lẹ̀ pẹ́tọ̀ ẹni tó kúkú yàn wá sí ipò rèé ẹni à ń bá ṣiṣẹ́ pọ̀ rèé ó ti di gbádìí agbọ̀n rẹ̀ ó di ọ̀run alákejì àwọn náà fi ipò yìí o wọ́n ní bẹ́ẹ̀ ni ayédatiwa náà ti bẹ̀rẹ̀ sí ní buwọ́lu àwọn kan láti bá ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ìṣèjọba tuntun nípínlẹ̀ Ondo. lórí èkú ìtọ́pọ̀ àwọn èèyàn kan láìrò tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Plateau èyí tó ti fa ìdárò-dárò lójoojúmọ́ wọ́n ní inú ìbànújẹ́ làwọn èèyàn wà ó hmm. wọ́n sọ ó wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ni wọ́n wà nínú ìdoríkodò báyìí ó ní ìlú Plateau lọ́hùn-ún torí pé àwọn èèyàn tí ọlọ́run ọba tó kó yọ ń bẹ̀ wọ́n ní pẹ̀lú ọgbẹ́ tọgbẹ́ tí ń bẹ lára wọn òun náà ni wọ́n ń sọ nǹkan tí ojú àwọn rí ní àkókò tí àwọn kàǹbà ní agbébọn tí wọ́n wá ka wọ́n mọ́ lábúlé wọn. Hmm. nípínlẹ̀ Plateau yẹn gangan wọ́n ní bí wọ́n ṣe ń ṣe àkọsílẹ̀ àwọn èèyàn tó ti pàdánù ẹ̀mí wọn níbi àkọlù tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní àwọn èèyàn márùndínnígba òun náà ni wọ́n ti ní wọ́n pàdánù ẹ̀mí wọn o tó sì jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ilé òun náà ló ṣe bẹ́ẹ̀ tó bá lọ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe gbẹ̀mí àwọn èèyàn ọ̀hún láìròtẹ́lẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní fi ìka kan tọ́lẹ̀ láti sì ń fi ọwọ́ gbáyà pé ọwọ́ tí òun fi gbáyà ẹran ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kì í ṣe egun o àwọn ò rí dájú wípé ìdájọ́ òdodo òun náà ló wáyé lórí ìṣẹ̀lẹ̀ tó bu omi tútù síni wọ́n ní ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ó ti ní káwọn òṣìṣẹ́ ọlọ́pàá kí wọ́n túbọ̀ ta ò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tọpasẹ̀ àwọn olubi ẹ̀dá apọnmọ́rẹ́ balùwẹ̀ tó gbẹ̀mí àwọn èèyàn láìròtẹ́lẹ̀ nípínlẹ̀ Plateau. Àkúmẹ ti sọ̀rọ̀ wípé dídá ìrètí ọ̀tun padà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ààrẹ wa Bọ́lá Tinubu tó gbé lọ́wọ́ ó nílò àdúrà lókè rẹ̀ ibẹ̀ ni Tinubu tún ti wá sọ̀rọ̀ wípé àní ẹ mọ́kàn ó ní àwa táwọn tó kọ ìṣàkóso lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo nǹkan tí ọlọ́run ọba bá fún wa ní ìkápá ńlá ṣe lájẹ́ kí nàìjíríà kó padà bọ̀ sí ipò èyí tó ti wà nípò dáadáa tẹ́lẹ̀. ẹ jẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ nítorí pé àgbájọwọ́ báyìí ńlá fi ń sọ̀yà ọwọ́ kan ò sì ṣe bẹ́ẹ̀ kó gbé ẹrù dórí gágá wọ̀ ò ní gbá ilẹ̀ kó mọ́ o wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu náà ní ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún àwọn tí ń jẹ́ ìjọba ìbílẹ̀ àwọn tí ń mójútó àwọn ìjọba ìbílẹ̀ káàkiri orílẹ̀ wa nàìjíríà àti àwọn ọba aládé ọrùn lẹ̀kẹ̀ pé kínní yóò ṣe é dáṣe o bó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo òun ni à ń wá ìdàgbàsókè fún orílẹ̀ wa nàìjíríà kì í ṣọwọ́ ìjọba àpapọ̀ nìkan ní bẹ́ẹ̀ o àtẹ̀yìn tẹ́ ẹ wà lẹ́sẹ̀ kùkú àtẹ̀yìn tẹ́ ẹ súnmọ́ àwọn aráàlú gbogbo pátápátá gbogbo wa ni ọ̀rọ̀ jọ kàn ká fọwọ́sowọ́pọ̀ kí ìdàgbàsókè kó lè bá tètè máa fi ojú hàn lórílẹ̀‐èdè nàìjíríà. báńkì àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà CBN ó ti fi ọkàn gbogbo aráàlú balẹ̀ pé ẹ mọ́kàn balẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lówó ní báńkì wípé àwọn èèyàn tí ń gbéròyìn ibú káàkiri pé àìsàn ń sàwọn báńkì wa àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ó ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi tẹ́ ẹ bá gbọ́ látẹnu báńkì àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ẹ lọ́ọ́ rèé fi sùúrù sí o kò sí ti ń ṣe àwọn báńkì wa lórílẹ̀‐èdè nàìjíríà ó dá ní ojú ìwé kẹwàá ti ìwé ìròyìn Vanguard fún ti tàárọ̀ tòní wọ́n ní ìránṣẹ́ ọlọ́run kan òun ló ti ṣàlàyé ọ̀rọ̀ o ẹni tí ń bẹ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀ wa Nàìjíríà náà ló sọ di mímọ̀ pé bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe tẹ̀sọ́wọ́ wájú láti jẹ́ kí Nnamdi Kanu ó máa wà láhàámọ́ bí ìgbà tí wọn kàn mọ̀ọ́mọ̀ọ́mọ̀ dá rúkèrúdò lẹ̀ ni o lẹ́kùn ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí àti orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ wọ́n ní kí wọ́n yanjú ọ̀rọ̀ kánú bó tiẹ̀ jẹ́ pọ́rọ̀ òṣèlú náà ni wọ́n yanjú rẹ̀ ẹjẹ́ yanjú rẹ̀ o wọ́n ní tòró fi hàn gbangba gbangba pé ilé ẹjọ́ kan ń pàṣẹ lásán ni òfúùtù fẹ́ẹ̀tẹ̀ òun làwọn ẹjọ́ ọ̀hún bí ìgbà tí èèyàn kan yín àgbàdo sí ẹ̀yìn gbá òun làwọn ìdájọ́ tí ilé ẹjọ́ ti ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti sọ pé àwọn èèyàn ti ń tẹkọ̀ létí kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ wá ibi tó tutù bá sí tẹ̀ brain drain hmm. ó ní kò wù wọ́n bẹ́ẹ̀ o ó ní kẹ́ ẹ wá wò ó ẹ̀ka ètò ìlera ẹ̀jẹ̀ ti ń gbẹmọ́ lára lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń fi nàìjíríà sílẹ̀ lọ sí orílẹ̀‐èdè bòmíì lórí ìròyìn kan tí ń jà rìnrìn láti ìpínlẹ̀ niger pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti pàṣẹ pé kí wọ́n má máa ta ọtín mọ́ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ìjọba niger ti da ìròyìn ọ̀hún ní túkẹ́típẹ́ ẹ̀yin aráàlú ẹ kọ etí ọ̀gbọ́n yín sí i àwọn ògbérúfẹ́ àṣẹ ẹlẹ́sìn mìíràn bẹ́ẹ̀ àwọn ògbé bọ́ta o ẹ̀ ń bá wù kó mu tẹ́ kọ́sà mọ́ mú lámúpara. ókè ìwọ̀nba àkòrí tí a fún inú kókó díẹ̀ nù kọ́mọ́bà wàá pọ̀ lápọ̀jù a lọ sí ẹ̀ka àpolówó ọjà tá a bá ti padà dé ẹ bá wa láàrin gbogbo àjà àbalẹ̀ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀. ajá balẹ̀. ilé ìwà ayò. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹun ẹni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣeun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira pé ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n náà nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ́ọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún design bricks. ó tún ti yá o crossover ninety. ìjọ Feast of Christ Bible Church Mọ́kànlá Ìbàdàn bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń testify jẹ́rìí sí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńláńlá tó ń ṣẹlẹ̀ láyé wọn láti january wọ december. olúwa ẹ̀rí tèmi náà dà ó ti yá mi ò fẹ́ káyé fire mi ṣàpínlẹ̀ mọ́ o. wọn náà fúnra rẹ̀ wá béèrè lọ́wọ́ olúwa ní crossover night tọdún yìí tó wáyé níjọ lọ́run feast of christ bible church tó wà number forty five alafia street mọ́kànlá ìbàdàn where is my testimony la kò rí ẹ̀. bẹ̀rẹ̀ láti friday december twenty nine títí wọ sunday december thirty one wọnú ọdún tuntun àwọn olórin ẹ̀mí tó bá wà ń bẹ̀ níyẹn tún akitayo akiwande pastor praise adeyeju àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aago mọ́kànlá alẹ́ la ń bẹ̀rẹ̀ ní friday àti saturday tó bá wà ní sunday cross of magogo aago mẹ́jọ alẹ́ la ti bẹ̀rẹ̀. láti ẹ̀mọ́ mi prọfẹ̀tà pastor mrs sayoni de oyè wù mí jẹ́ bí lọ́lùgbàlejò. fẹ́kùrẹ́rì àlàyé pé zero eight zero three three seven six six nine four zero you need to enter the new year with a new testimony don't miss it jesus is real heaven is real. ọ̀rọ̀ iléeṣẹ́ alálàájì ó ti dà àkàrà yá òjò ká ká dákẹ́ torí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ ń pa aṣẹ́ yìí lóníkálukú tẹsẹ̀ bọ́ àmọ́ fúnra ara ọlọ́run ní máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ rán níṣẹ́ mò ń sọ fún ẹ nípa iléeṣẹ́ asamad hajj and umrah services limited níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá ní tí wọ́n fẹ́ pàdé lórí ọ̀rọ̀ mọ́kà ńlílọ wọn ò kì í ní mọ́kà ìyẹn dá wa lójú lẹ́yìn eléyìí oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo àwọn alálàájì á fi wọ́n sí ilé tó súnmọ́ haram ní pẹ́kípẹ́kí gbogbo sìyára tó yẹ ká ṣe láàjọ débẹ̀ tá a ṣàdúrà àdúrà tá a lọ́hùn. nínú iṣẹ́ mẹ́kà lọ́dọ̀ tiwa kò sí wàhálà kankan asamad hajj and umrah services limited olú iléeṣẹ́ wọn ó ń bẹ ní selios plaza block c suite c three opposite adelabu shopping complex oríta challenge ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí aago wọ̀nyí zero eight zero three three zero five nine three zero nine tàbí zero eight one two zero eight zero three one five six asamad hajj and umrah services ọlọ́run ló yàn wọ́n. Oh. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. bá àbára bala bá làọ̀là kìí yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kẹ́ẹ́ máa ṣá fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè ló ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ilẹ̀ nafdac lù ló ń tẹ̀. PG twenty twenty three. Iṣu àwọn tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn. Nínú see, go see the Assembly. Àkórí ìtọ́dún yìí. Jesus of Nazareth. Jésù ti Nazareti ti Nazareti ó ti ràn ti Násárẹ́tì o. Jésù ti Násárẹ́tì yóò tún ṣiṣẹ́ agbára. nípasẹ̀ pé ẹ̀ kó lò fún ìgbẹ́ nínú omi mojìmọ̀. lórí pásítọ̀ Joseph Akíákadé o. kó tó jáde ní twenty twenty three. gbogbo ọ̀rọ̀ lẹ̀ rà lẹ́ ogun. bí àṣẹ àti agbára nínú orúkọ Jésù fẹ́ palẹ̀ mọ́. nípasẹ̀ pé ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Reverend Edward D. Alabi. Prophet Julius Ayọ̀túndé. Prophet Timothy Oyèkúnlé. Pastor C. Ọláyà. àwọn olórí ẹ̀mí Bùkọ́lá Akíádé ṣẹ́wọ́lẹ̀ Jésù. Ayọ̀dé Oyèwọlé ṣòro ayé mi dìtọ̀. Bukki Praiser. Eagles Vices. Pastor joseph akẹ́kẹ́rẹ́ baba yìí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù látọjọ́ monday twenty five the sunday thirty first december rékọjá sí twenty twenty four láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ gbogbo ẹni cac egusin assembly láti ìwọ tàbí olódó bó ti ṣe ìwọ́rọ̀ ìyànà church ńlílà ní ẹ máa bọ̀ gbogbo èèyàn ló máa sá testimony. ilẹ̀kùn àṣírí kálùlù kálùlù kó dijó kálùlù kó dijó kápẹ́dé kó do. èrò ya wá àlùjọ yìí dùn. ó dùn. èrò ya wá ọ̀rọ̀ tún gbà ìyàtọ̀. ẹ wá tún gbà <laughs> ẹ tún gbá rẹpẹtẹ. yíká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kì í tán lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akúkú ṣe tìyẹ dákun má bọ̀kàn jẹ́ mọ́. ayé wa ládùn o gbogbo bóyá o ìbá àgbọ̀ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá gbẹ́ dalẹ̀ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìfọlájì ti bá bímọ bàbẹ. bàbẹ má bàbẹ bàbẹ má bàbẹ bàbẹ má bàbẹ. close enough. àlùjọ tó ki pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títí rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde Aloy production international ló pin tó ń tà àwọn distributors ti ń sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ má bọ̀ ní corporate office wa the music house tó wà challenge Ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí ń ká ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ ti sọ pé kí n yọ yọ mi wá ẹ máa wá mi wá. tá a la yọ mi. ilẹ̀kùn àṣírí rẹ̀ àwa jésù rẹ̀ wá gbàdúrà o. gbogbo ọmọ ọlọ́run tó ní ìṣíníyè àdúrà nìkan la lè fi ṣí ilẹ̀kùn àlùyọ ìgbéga ìtẹ̀síwájú níbi ìpàdé àdúrà tó máa ń wáyé lọ́jọ́ kìíní ọdún àgbékalẹ̀ mi mímọ́ sí goshen land christ church cathedral of breakthrough àkòrí ìtọ́dún yìí ní ilẹ̀kùn ṣíṣí open doors revelation three verse eight monday first january twenty twenty four ni o midland event and conference center barracks bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn láti aago mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà ìdájẹ́ ọjọ́ kejì kejìlá ó fi máa gba àfikànràn kan àdúrà àwọn ẹni àmì òróró tí ọlọ́run máa lò ni prophet akiola fashawe prophet joseph akilolu akiade àwọn olórin ẹ̀mí kẹ́mi riobo lẹ́kan rẹ̀mílẹ́kún amos bọ́sẹ̀ adéìwà àti goshen land christ church choir reverend prophet dr timothy oyekunle lólùgbàlejò lábẹ́ ẹ̀mí mímọ́ telephone zero eight zero three seven one six zero nine three zero ọlọ́run ti dá májẹ̀mú wípé gbogbo lẹ̀kọ́ rere lòún máa ṣí fún gbogbo onígbòjìpẹ̀ dátà àbájọ gbàdúrà níbẹ̀ lọ́gán la máa ní testimony lọ́dún twenty twenty four lórúkọ jésù ọlọ́run babalọ́lá. ọlọ́run ayọ̀délé babalọ́lá ọlọ́run màmá felicia òní ó wà láàyè síbẹ̀ gbogbo ènìyàn ẹ wá pàdé jésù nínú sóoru kò sóhun tọ́lọ́run kò lè ṣe tó máa ń wáyé fún odidi ọjọ́ mẹ́ta láàrin oṣù mẹ́ta mẹ́ta tóṣù kejìlá yìí ó tún ti kò àkòrí ìrànlọ́wọ́ ní àkókò ìṣòro help in time of trouble nítorí àkànṣe ní tóṣù kejìlá yìí nínú rẹ̀ láti gba kọ́kọ́rọ́ àṣeyọrí táfi ìrìnrìn àjò fọ́dún tuntun friday twenty nine ìṣòru saturday thirty ìṣòru agogo mọ́kànlá mọ́kànlá àṣálẹ́ ni ó máa bẹ̀rẹ̀ sí dédé agogo méjì sunday thirty first ni crossover night tí ó máa bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dín ní òjọ cac ọ̀pẹ̀yẹmí number hundred ọ̀pẹ̀yẹmí zone one behind wemam bank new ife road ìdójúkọ ọjà agbági tuntun ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run lọ́lọ́run yóò lò nínú orin àdúrà gbàǹkọ́gbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí pásítọ̀ òní dáre yóò máa gba gbogbo ènìyàn lálejò zero seven zero five five two zero three two five four bó o bá lè wá ìrànlọ́wọ́ aláìlẹ́ ẹgbẹ́ yóò dìde fún wọn náà jésù lolúwa. iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọ́n láwọn kì í kú ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas ní iléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànà sí ìyànà church ọlọ́run ṣògo àkànrán nihot ilé tuntun samanda ring road mọ̀lété fẹ́lẹ́lẹ̀ express àkóbọ̀ àrèmọ àpáta ìjẹ̀bú òde ilé Ifẹ̀ òṣogbo àkúrẹ́gà garage road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ́ọ́ ìgàndò àtòkè àró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ nílé iṣẹ́ gasland kájọṣepọ̀ pọ̀ sísìn ọdún kérésìmesì àtọdún tuntun pẹ̀lú five percent discount ọ̀pọ̀ ọdún la ṣe o. ọdún gbogbo ènìyàn ó ti yá o. nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tọ́lọ́run nineteen thirty ẹ̀mí àwọn wòlíì ti máa ń yọ̀ǹda agbára tó tó gbare gbàbùkún gbàgbàlà ohun ìṣẹ́gun láti rìnrìn àjò ọdún tuntun fún ni àní agbára láti rékọjá power to cross over ilẹ̀ májẹ̀mú ló ti máa wáyé o ní twenty nine thirty thirty one december kájọ wá béèrè wí fún kó yọ̀ǹda agbára náà fún ni támúkọ́dún ó tu lára jọjọ dùn fún ni ju lo ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ bíi prophet ayọ̀ daniel tí wọ́n jẹ́ coordinator babalọlá camp ìkejì arákejì pẹ̀lú bàbá wa prophet ezekiel olúbóyè ọládèjì ajínrere àgbà ìjọ apostoli ti kristi àtàwọn míì pastor so ọládélé ààrẹ ìjọ cac nílẹ̀ yàtọ̀ kòkó àwà ń bẹ̀ ń pa tẹ̀mí bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí ní babalọlá memorial international miracle camp ìkejì arákejì ní twenty nine thirty thirty one oṣù yìí jájọ pàdé ní babalọlá camp ìkejì arákejì láti wá gba agbára náà tí mú ọdún dùn jọjọ fún ni nípa jésù. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń pòǹgbẹ láti mọ jésù olúwa ṣùgbọ́n títí di àkókò yìí wọn kò tí ì mọ̀ wá bá jésù olúwa pàdé nínú ìpàdé májẹ̀mú tí iṣẹ́ ìránṣẹ́ international gospel evangelistic ministry igm ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ àlàmísì ọjọ́ kejìdínlọ́gbọ̀n sí ọjọ́ sátidé ọgbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún yìí ní aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ olúùlú igm ní ibi ìpàdé ìfẹ́ olú lẹ́bàá ibùgbé àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú alákíá ìbàdàn oníwàásù ni wòlíì timothy òjò tí Asia pẹ̀lú àkòrí Jésù lólúwa o lè darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì wọ̀nyí www.igemcity.org facebook.com/igemcity sino.fm/igemcity lórí tiktok at timothy ojotisha lórí youtube at gvbl Jésù Kristi lólúwa. gbogbo agbára lé ọ̀run àti ilé ayé la fi fún mi ní àkórí ìsọjí ọlọ́dọọdún èmi ó ṣàṣeyọrí tí ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ rev dr festus ọlábàmíjì oyèṣọlá wòlíì òyìnbó ọmọọba jésù general overseer of fellowship of disciples gospel church fedigok amúlòkó ìbàdàn bí kò bá lè sọ ọlọ́run láti máa rìn kọjá nínú ayé oníkojúpènìyàn nínú ìsọjí èmi ó ṣàṣeyọrí lọ́dọọdún ó dájú pé tìrẹ o bá lè wá pàdé jésù kristi akiri ṣoore nínú ìsọjí ìtọ́dún yìí àwọn ìránṣẹ́ ọlọ́run tí ìpè àti fàmì òróró yàn wọ́n dájú ní ọlọ́run ti pèsè festus ọlábàmíjì oyèṣọlá wòlíì òyìnbó ọmọọba jésù lápá fún iṣẹ́ ìtúsílẹ̀ ìwòsàn ìgbéga àti àṣeyọrí lórí iṣẹ́ àti òwò rẹ wá tọ́ ọ wò ó sì rí i pé rere ni olúwa. ministry in songs are prince of peace led by pastor mrs ọláìdé oyèṣọlá and fedigok choir venue of emiosa àṣeyọrí revival is fellowship of disciples gospel church fedigok amúlòkó àkọ́rán road off challenge iwo road expressway Ibadan date friday december twenty nine to sunday december thirty one twenty twenty three láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ jésù ni olúwa. olóyè timothy olúkúnlé sàǹdà wọ́n ti jẹ baálẹ̀ alégóńgó àkóbọ̀ ojúrin o ìwúyè baálẹ̀ àti ìfinijoyè pẹ̀lú sísí gbọ̀ngàn alégóńgó yóò wáyé ní friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì lọ́dún twenty twenty three twenty ninth december twenty twenty three gbàgede alégóńgó community secondary school àti láàfin baálẹ̀ alégóńgó láti ṣe o alága lọ́jọ́ náà mínísítà adébáyọ̀ adélábù babankalẹ̀ olóyè bọ̀dé àmọ́ aṣíwájú ilẹ̀ ìbàdàn ìyànkalẹ̀ chief mrs florence ajimabi royal father of the day olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba mọ̀ Mahud Lẹ́kan Balógun ẹni tó bá láti máa ṣe bọ̀ èèyàn tí kì dágun lásì dáadáa àdúgbò bàbá tó ń sojúṣe rẹ̀ tí èèfì gbá kan bọ̀ kan nu ni olóyè Timothy Olúkúnlé Sàǹdà tọkọ tẹbitara tọ̀rẹ́ àtàlejò mọ́ra lálégóńgó ojúrin ti létoko lápè kájọ gbárùkù tẹ̀tọ̀ gbogbo ẹ̀yin ọmọ bíbí alégóńgó àkóbọ̀ ojúrin nílẹ̀ yìí àti lókè òkun a máa retí yín o. àjọṣe gbogbo wa ni oyè amari pẹ̀lú ẹ̀mí gígùn olùkéde organizing committee. àjàbalẹ̀. ajábalẹ̀ ìròyìn yín náà ni ká máa tarabọnú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún ká sì máa mú sí etí gbọ̀ yín ní kánkànkán náà ni torí àrí ara dá dúró lórí bí wọ́n ti ṣe ní ẹni tí ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ báyìí Rotimi Akeredolu òun ló ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé lánàá òde yìí o tí Òṣùpá sì ṣe bẹ́ẹ̀ tó pọnmi sójú rètèrètè ní ìpínlẹ̀ Ondo lánàá òde yàtọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àwọn èèyàn ni a ti bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ Ondo lórí bí Akérédolú ti ṣe ja wàhálẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kọ́kọ́ jáde lẹ́tẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tí ààrẹ Tinubu ti ń ṣàlàyé Akérédolú gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ eléyìí tó nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn tó sì jẹ́ aláfọ̀rọ̀lọ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó jẹ́ alásùnmọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ òṣèlú ẹni tó jẹ́ wípé àwíkòkò lójú ọlọ́rọ̀ tí sì máa ń sọ òótọ́ ọ̀rọ̀ òun náà ni ààrẹ Tinubu ṣàpèjúwe Akérédolú fún wọn ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ iwájú gbogbo àwọn ipa ribiribi eléyìí tí gómìnà Akérédolú tó kó nígbà ààyè rẹ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ ìbánikẹ́dùn àwọn gómìnà gómìnà látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkó Ọ̀ṣun Ẹdó Ògùn Kogi Benue àti ìpínlẹ̀ Delta ni oníkálukú wọn ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ránṣẹ́ o gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa ní àyín ló ṣàpèjúwe akérèdọ́lù kó tó di wípé ó papòdà gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ àwọn gómìnà tí ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akíkanjú olórí tí máa wí koko ni tí sì mọ́ dúró bí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ láti da àyàkọ́ wọn ni bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ orin rẹ̀ kí rotimi akérèdọ́lù tó ti di ẹni ilẹ̀ báyìí wọn ni ní kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ òun náà ni àwọn kan tẹ́jà amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Rotimi Akeredolu nígbà ayé rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ̀wé máa fi ipò wọn lẹ̀ o ní lára wọn láti rí olùbádámọ̀ràn pàtàkì sí akérèdọ́lù lórí ọ̀rọ̀ tó kan àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo àti iṣẹ́ pàtàkì ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Dáre Àràgbáyé àtẹni tóun náà tún jẹ́ akọ̀wé ìròyìn àgbà fún gómìnà Rotimi Akérèdọ́lù nígbà ayé rẹ̀ ọ̀gbẹ́ni Richard Ọ̀làtúndé nígbà tí wọ́n tàkó tó ìbéèrè sí wọn pé kí ló dé kí ló ṣe tẹ́ ẹ kọ̀wé fipò lẹ̀ ẹ lè bá yé da tiwa náà ẹ lè bá a ṣiṣẹ́ o wọn ní rárá o yan àwọn sípò òun náà ló ti ṣe bẹ́ẹ̀ tó di gbádìí agbọ̀n rẹ̀ kúrò nílé ayé yìí o tó sì ní pé ó ti di ọ̀run alákejì báyìí wọ́n ní àwọn èèyàn ti ń fi onírànran àwọn ọ̀rọ̀ wọ́n ti ń fi ránṣẹ́ ní báyìí ó ti di ọ̀rọ̀ tàn ìpè Rotimi Akeredolu òun ló ti di gómìnà ẹlẹ́ẹ̀kẹrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí òun náà ó kúrò lórí ipò ní ipò òkú wọ́n ní Rotimi Akeredolu òun lẹ́lẹ́ẹ̀kẹrin báyìí ẹni tó jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni Shehu Kangiwa ẹlẹ́ẹ̀kejì ni Patrick Yakuwa ẹlẹ́ẹ̀kẹta ni Maman Ali kó tó wá kan Rotimi Akeredolu báyìí kédùwà kó bá wa tẹ àkẹ́tì sí afẹ́fẹ́ rẹ̀. alright ìròyìn lórí ti èkú àgànbèlé èyí tó mú gómìnà ti ìpínlẹ̀ Ondo lọ arákùnrin Rotimi Akeredolu òun náà ló tún fà ó tó fi jẹ́ pé igbákejì rẹ̀ Lucky Ayédatiwa ni wọ́n búra fún un ní àná òde yìí ẹni tó jẹ́ adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀nàrẹ́bù Lucky Aiyedatiwa náà ni wọ́n ti búra fún gẹ́gẹ́ bí gómìnà tuntun ní ìpínlẹ̀ Ondo báyìí nígbà tí ẹni tó wà ní ipò náà tó fi ààyè yìí sílẹ̀ lọ sí ilé ayérayé Aiyedatiwa wọ́n búra fún ní nǹkan bíi òwúrọ̀ àná ní inú ọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ń pè ní Coco Conference Hall ní governor's office wọ́n ní adájọ́ Olúṣẹ́gun Odúsílẹ̀ náà ni ẹni tí ó darí ìbúra fún náà tó sì sojú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo gómìnà tuntun nígbà tí yóò máa sọ̀rọ̀ àkọ́kọ́ sọ fún àwọn èèyàn ó ní òun dárò dárò pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ó ní ọkàn òun gbọgbẹ́ ní àkókò tí wọ́n ń kó ìṣàkóso ìpínlẹ̀ Ondo léun lọ́wọ́ báyìí ó wáá sọ pé ẹ jẹ́ kí n fún ní àmì ìdánilójú wípé lábẹ́ ìṣàkóso tòun o òun ò rí i dájú pé ìtọ́jú àwọn aráàlú náà ni yóò túbọ̀ máa wà ní ọkàn àyà òun ní ojoojúmọ́ láti ìgbàdégbà nígbà tí ó máa sọ̀rọ̀ nípa ikú èyí tí ó pa gómìnà Rotimi Akeredolu Ayédètiwa ó ṣàlàyé pé ọkàn òun gbọgbẹ́ o nígbà tí wọ́n gbé ìṣàkóso ilé òun lọ́wọ́ tóun sì mọ̀ wípé tó kì í kan ni kì í bá ní káyẹ̀ rí o gbẹgbẹgbẹ náà ní kan ọlọ́rọ̀ ó ní ìtorí ààyè tó ṣòfò sílẹ̀ ìlógbé òun sí ipò yìí báyìí o ó ní ẹni tí í ṣe ọ̀gá òun arákùnrin olúwarótìmí ọdún ayọ̀ akérèdọ́lù tó dágbére fáyé ó ní ńlọ́fà ọ̀ ó ní ikú gómìnà àwọn ó jẹ́ nǹkan tí ó jẹ́ àjálù fún gbogbo àwọn pátápátá tí ó sì jẹ́ pé àwọn tí ń ṣe ní àdúrà pé kí ọlọ́run ọba kọ́ bá ní dá àlàáfíà padà sí ara gómìnà kó sì padà wá sí ìpínlẹ̀ Ondo ní pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ìfẹ́ ọlọ́run ọba ni látinú oṣù kejìlá ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún tá a wà yìí iná tó ti kọ ìwé pé òun tún fẹ́ lọ sí ìsinmi kó lọ fi gba ìtọ́jú ní orílẹ̀-èdè Germany ó ní ṣe é rí ìkọ̀sẹ́ni tó tóbi tó lè jàjàbọ̀ lọ́wọ́ ikú ikú tí ń pọba tí ń pa ìjòyè ó ní ẹ kí n lo àkókò yìí kí n fi dárò pẹ̀lú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àti gbogbo àwa èèyàn tó ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ó ní lórí ikú arákùnrin Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú tí ó papòdà olóhùn kí kábíyèsí ọba àgbàdégẹ̀sìn Ògúnwòye kẹta ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ àwọn ọmọ bíbí ìlú ọ̀wọ̀ àti gbogbo ẹ̀ pátápátá tó jẹ́ olùgbé àti ọmọ bíbí ìpínlẹ̀ Ondo látàrí ti àjálù tó dé bá àwọn yìí ó ní ìpapòdà arákùnrin Rotimi Akeredolu ó ní àjálù ńlá lọ́jẹ́ fóun gangan fúnra ara tòun o nítorí pé àwọn tí jọ ń ṣe àjọṣepọ̀ bọ̀ ọjọ́ ti pẹ́ ti pẹ́ ó ní láti nǹkan bíi ọdún 2012 nígbà tí ó ti ń gbìyànjú láti bọ́ sí ipò gómìnà làwọn jọ ń lọ táwọn jọ ń bọ̀ ní tọ̀sán tòrò ó ní àjọṣepọ̀ àwọn kò sí bàjẹ́ o títí títí títí tó fi adi ọdún 2020 nígbà wọ́n fẹ́ lọ fún sáà kejì lọ́ba náà gẹ̀hún pé yes ìwọ arákùnrin ìlọ́jẹ́ ìgbákejì mi oní gómìnà akérèdọ́lù ó léèyàn tó jẹ́ ọlọ́kàn akínni tó jẹ́ pé ntọ́ bá dúró fún báyìí ẹ pé òtítọ́ ni yóò dúró fún báyìí tí ó sì mọ̀ pé ibi yòówù tí òtítọ́ bá fẹ́ já sí ó ní ibẹ̀ náà ni yóò dúró sí o ó lóun rántí ní àkókò kan tí àwọn ní ẹjọ́ ní ilé ẹjọ́ tí àwọn kan bá wọn fà á láti bọ́ sí ipò e, gómìnà ní sáà kejì rẹ̀ ó ní síbẹ̀síbẹ̀ tòun ti bí wọ́n ṣe ń bá wọn fà lọ́bọ̀lọ́bọ̀ yìí ọlákòókò náà ní tó ń sọ pé a gbọ́dọ̀ ní àwọn ẹ̀ṣọ́ aláàbò fún ìjọba ìpínlẹ̀ ìwọ̀ èyí tí wọ́n ń pè ní south west eh, network eh, eh, àmọ̀tẹ́kùn ó ní southwest security operation tí wọ́n ń ṣe níbẹ̀ tí wọ́n á dàpè ní àmọ̀tẹ́kùn ó ní àwọn èèyàn tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ó ní wọ́n mọ̀ pé erin ti wó báyìí pé èèyàn ńlá ti lọ nítorí pé ká ni ó tó dinú gbò ká tó rí fún ó tó dọ̀dàn ó ní ká tó rí èèyàn bí arákùnrin Rotimi Akeredolu ó ní ó tún di ọ̀run àsàǹtẹ̀ lọ́hùn-ún ó ní kí ọlọ́ọ̀bà kọ́ bá ní dẹ̀lẹ̀ fún un kó sì tú gbogbo àwọn mọ̀lẹ́bí nínú àti ọmọ bíbí ìpínlẹ̀ Ondo lápapọ̀. lórí ìpínlẹ̀ Ondo náà la wàjẹ́ mú eléyìí ní belenja báwọn kan ṣe kọ̀wé fi ipò lẹ̀ ó ní ayédatiwa lẹ́yìn tí wọ́n búra wọlé fún tán gẹ́bí gómìnà tuntun ní ìpínlẹ̀ Ondo ni òun náà ti bẹ̀rẹ̀ ìyànsípò tuntun àwọn tí ó mọ bóun náà ṣiṣẹ́ pọ̀ nínú ìṣèjọba tuntun ti Lucky ayédatiwa ní ìpínlẹ̀ Ondo nínú àtẹ̀jáde lè tán fìlédè ọ̀hún ni ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé gómìnà Lucky ayédatiwa ti ìpínlẹ̀ Ondo ni òun náà ti bẹ̀rẹ̀ sí ní yan àwọn èèyàn tuntun míì tí wọ́n mọ̀ bá a ṣiṣẹ́ pọ̀ nínú ìṣèjọba tuntun nínú àtẹ̀jáde lè túbọ̀dé látọ̀dọ̀ ẹni tí í ṣe igbákejì ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ sí gómìnà ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọmọjúwà òun náà ni ó ń ṣàlàyé ọ̀rọ̀ òun o wípé lára àwọn èèyàn ilé ìtílọ́kì Ayédàtiwà tó ṣẹ̀yàn òun ni ọ̀gbẹ́ni Ebenezer Adéníyàn ẹni tóun ó máa jẹ́ akọ̀wé àgbà fún ọ̀rọ̀ ìròyìn àti ọ̀gbẹ́ni Smart Ọmọdúnbí ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ tún yan ọ̀gbẹ́ni Olúgbénga Abíre gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ àti ayélujára ìyáàfin Motúnráyọ̀ Oyèdélé gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì lórí à ń ya àwòrán lọ́lọ́kan òjọ̀kan àti ọ̀mọ̀wé Tèmítáyọ̀ òní wọ́n yàn gẹ́gẹ́ bí olùràn ìrànlọ́wọ́ pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ abẹnú àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ní kété tí wọ́n ti yan àwọn èèyàn òun náà ní kí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kánmọ́nkóbó ní ìpínlẹ̀ Ondo ṣé ò gbàgbé pé Ayédàtiwa náà ni wọ́n búra wọlé fún lánàá òde yìí láti fi rọ́pò ọ̀gá rẹ̀ tó di olóògbé Rotimi Akeredolu lẹ́ni tí òun pàdánù ẹ̀mí rẹ̀ sí ilé ìwòsàn kan tí ń bẹ ní orílẹ̀-èdè Germany lóòrọ̀ àná ẹni tí í ṣe sultan ti Sokoto Muhammad Abubakar Saad ó ti sọ̀rọ̀ wípé ó jẹ́ nǹkan tó dùnni jọjọ o tó sì bàyàn lọ́kàn jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà wọn ò sì ní àwọn nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ láti máa kẹ́fín ìwà àwọn jàǹdùkú àti àwọn ọ̀daràn yíká orílẹ̀-èdè wa nàìjíríà ó sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò kan ní ìlú Bauchi ní àná òde ni o ó ní ètí Muslim Student Society tí wọ́n gbé kalẹ̀ ńbẹ̀ ó ní tó nǹkan tí ń bẹ lọ́wọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí ó ló kọjá yẹlẹjẹlẹ ò tá a bá ń sọ nípa ètò ààbò ó ní ètò ààbò ó ti yòrò tán mọ́ nàìjíríà lọ́wọ́ ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni la gbọ́ pé ní ìpínlẹ̀ Plateau ó lé ní èèyàn bí ọgọ́rùn-ún kan tí wọ́n gba ẹ̀mí wọn ní ìfọ̀nàfọ̀sù ó ní kí ló dé tó fi jẹ́ pé ojoojúmọ́ láàmú kíra wà kú rọ̀jú kí ló dé táwọn kan lọ mọ́ fún àwọn kan ní ìkọlùkọgbà kámọ́ inú ilé tí wọ́n sì máa gbẹ̀mí ọmọdé gbẹ̀mí àgbàlagbà ó lè ti jẹ́ o tó fi jẹ́ pé àwọn tá a pè lára wa yìí náà ní ń pa àwọn èèyàn tọ́jú ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà ó ní ìṣẹ̀lẹ̀ ń tọ́wáyé ní tòdúnbírí yìí ó jẹ́ nǹkan tí ó sì tún gbọgbẹ́ púpọ̀ jù ní ọkàn wa torí pé ní ìpínlẹ̀ Plateau ó ní àwọn èèyàn ti ń sùn tí wọ́n ti ń hanrun dáadáa kó tó di pé àjálù yìí tó tún wá bá wọn ó ní gbogbo ẹnu làwọn fi bu ẹnu àtẹ́lù lẹ́yìn ìgbà tí àwọn ti bu ẹnu àtẹ́lù àwọn èèyàn burúkú amòòkùnsìkà wọ̀nyí ó ní kí ni tó wá kù ó lọ yẹ kí a wá pera wa ká bára wa sọ̀rọ̀ níbi tá a bá ti gbọ́ wọn ni tá a bá sọ̀rọ̀ téyìn ọ̀kan ọ̀bá ní fòyọ́ o ó ní kí ló yẹ kí ìjọba ó ṣe gangan ná ṣe bí ojúṣe ìjọba ni láti dáàbò bo dúkìá àti ẹ̀mí aráàlú ó ní kí wọ́n á lo de táwọn nǹkan báyìí tí sì ń bá ìjọba lẹ́jà fún Awo, lárú gbogbo àwọn nǹkan ìmọ̀ tí wọ́n ní àti ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ fún àwọn tó wà ní ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní kí ló ṣe àwọn tí tanilólobó wa intelligence gathering mechanism ó ní gbogbo àwọn nǹkan báyìí ó ní bí ìgbà tó jẹ́ pé nǹkan kan ò ṣiṣẹ́ fún nàìjíríà mọ́ ni o ó ní ẹ̀ lè sọ fún mi o pé ẹnìkan kan wàá gbọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ báyìí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ ní ẹ̀bi tó ti ṣẹlẹ̀ ó ní ẹja tó máa béèrè lọ́dọ̀ ìjọba náà ni pé kí ló dé ìjọba sẹ́ẹ̀sùn ni sẹ́ẹ̀sùn ni tó fi jẹ́ pé àwọn tó jẹ́ karambà ní agbébọn wọ̀nyí ojoojúmọ́ òun náà ni wọ́n wà ń sẹ́yìn léegun ẹ̀yìn níbi tẹ́ ẹ bá jókòó sí sọ́tà ń sọ pé gbogbo àwọn èèyàn ẹlẹ́ka jẹ̀ka ò lẹ́ka ti ètò ààbò àti àwọn tó wà ní ìdí ẹ̀sìn lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn jù sílẹ̀ o ẹgbẹ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ jù sílẹ̀ ẹ jẹ́ ká jọ dojú orúkọ àwọn èèyàn tí ò ní jẹ́ ká fẹ̀dọ̀ lérí òróró lórílẹ̀‐èdè wa nàìjíríà tó sọ wípé ìtọ́sẹ̀lẹ̀ yìí ọwọ́ àwọn aṣáájú wa ẹ̀ lọ́wọ́ o ó nítorí pé àìwí bẹ́ẹ̀ ká kú síbẹ̀ wọ́n lọ́rọ̀ ẹ̀sìn kọ́ eléyìí ẹ má ká pa irọ́ kankan fún ara wa o kò sí ẹnìkan tí ń wá ìṣubú ẹnìkan nípasẹ̀ ti ẹ̀sìn ó ní mùsùlùmí ó fẹ́ràn kìrìsẹ́nì kìrìsẹ́nì ó fẹ́ràn mùsùlùmí ó ní ẹ kọ́kọ́ gbàgbé rẹ̀ ó lọ́rọ̀ yìí àwọn aṣáájú wa gangan ó ní o torí pé ẹni abápá lọ́wọ́ rẹ̀ wọ́n ní ńlọ́yà ọ̀ ó là ní láti sọ òdodo ká sọ̀rọ̀ síta ni ó ní pàǹlà ṣẹ́fọ̀n tá a bá ṣẹ́fọ̀n bí ọba somi kó somi tí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ọ̀ ó ní nǹkan ò lọ dáadáa o nǹkan ò lọ déédéé o nǹkan ti dẹ̀gbẹ́ mọ́ nàìjíríà lọ́wọ́ ẹ jẹ́ ká sọ fún ìjọba kí ìjọba ó tètè dìde ó níbi tọ́rọ̀ wá dé dúró yìí o wọ́n ń láti tètè gbé olùwádìí kan kalẹ̀ èyí tí wọ́n tan náà wádìí àwọn amòòkùnsìkà wọ̀nyí tí wọ́n lọ́ọ́ gbẹ̀mí àwọn aráàlú ní ìfọnáfọnṣu ní ìpínlẹ̀ Plateau Sultan ti Sokoto ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lórí bí àwọn olubi ẹ̀dá àwọn kanranjágbẹ̀dá tí wọn ò fẹ́ kí omi àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà ó tòrò bí a ti ṣe gbẹ̀mí àwọn èèyàn kan ní ìpínlẹ̀ plateau láìròtẹ́lẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kashim shettima lánàá òde ló ti mú àrídájú wà ó pé ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu òun náà ni òní sùn tí ò sì ní wararo títí di ìgbà tí àwọn olubi ẹ̀dá ọ̀hún tọ́wọ́ òfin òfin tẹ̀ wọ́n tí wọ́n sì fi mú wọn kàtà òfin nísàn lórí àkọlù àìròtẹ́lẹ̀ tó bu omi tútù sí ni lọ́kàn tó wáyé níjọba ìbílẹ̀ bokos ní ìpínlẹ̀ plateau ó wọn ò rí dájú pé wọ́n fi mú wọn kó ààtà òfin ni igbákejì ààrẹ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún tó sì mú àrídájú ọ̀rọ̀ náà wá lásìkò tí ó lọ ṣe àbẹ̀wò ojú mi tó síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti gbé ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn bí ó ti ṣe ṣàlàyé wọ́n ní àkọlù ọ̀hún òun náà ló wáyé ni ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ àbámẹ́ta sátidé tó sì jẹ́ pé odindi wákàtí méjìdínláàádọ́ta ó ni a fi ṣọṣẹ́ tí wọ́n sì gbẹ̀mí àwọn ará abúlé ọ̀hún tí wọ́n lé bíi ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti di aláìnílé lórí o ní ìpínlẹ̀ ọ̀hún ní ẹni tí olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Nuhu Ribadu tó kọ̀wọ́ lẹ́yìn rẹ̀ òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ààrẹ Tinubu ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún bu omi tútù sí lọ́kàn tó sì bá lọ́kàn jẹ́ gidi gan tó sì ti ń fi ìkatọ́lẹ̀ la pé kò sí nǹkan tó jọ o àwọn olubi ẹ̀dá òun ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn àwọn ò rí dájú wípé gbogbo wọn pátápátá òní ọwọ́ òfin tẹ̀ ò tí wọ́n sì fi mú wọn fi mú wọn kàtà òfin nítorí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó dùn mọ́ nínú ẹ̀yìn náà wo bí wọ́n ti ṣe ba ọjọ́ ọ̀dùnnú ọjọ́ ayọ̀ tó yẹ káwọn èèyàn mọ́ ọjọ́ fún ti pọ̀pọ̀ṣìn ọdún ti kérésìmesì bí wọ́n ṣe wá bàjẹ́ ní ọkọ̀la ọjọ́ ọ̀hún níbi táwọn èèyàn ti ń wò pé ó dà o ó bá dọ̀la o káwa náà fi adìẹ ká fi yí ata ká sì máa fi ti nǹkan sọ̀hún wọn ní ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ fún àwọn èèyàn ti ń bẹ níjọba ìbí ìbílẹ̀ Bokos nígbà tí àwọn tó jẹ́ olubi ẹ̀dá ọ̀hún tí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣọṣẹ́ láìrò tẹ́lẹ̀ sáàrin àwọn èèyàn wọn ẹni ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti mú àrídájú wà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé ẹ lọ́ọ́ fọkàn yín balẹ̀ àmọ́ ń tà ń ṣe àwọn ó sì rí dájú pé gbogbo àwọn olubi ẹ̀dá ọ̀hún pátápátá òní ọwọ́ òfin tẹ̀ tá a sì fi mọ́ wọn kàtà òfin. orílẹ̀-èdè Nàìjíríà ń bẹ lọ́wọ́ àwọn tí agbára wọn kà ọ́ Tinubu ló sọ bẹ́ẹ̀ ààrẹ bọ́lá tìǹbù lánàá ló sọ̀rọ̀ jáde wípé àwọn tí wọ́n ń tukọ̀ ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mọ̀ pé orí ń ta ọmọ nàìjíríà o àmọ́ síbẹ̀ ẹ̀ tún ní sùúrù díẹ̀ sí ni o ó sọ ọ̀rọ̀ yìí jáde nígbà tí wọ́n ń ké káàbọ̀ sí ìpínlẹ̀ èkó láti wá ṣe yàtàyòtò fún ti ọdún tuntun èyí tí ń kànlẹ̀kùn yìí ó mú àmì ìdánilójú alẹ́ kan sí wípé gbogbo iṣẹ́ tí ń bẹ́ẹ̀lẹ̀ yìí ọwọ́ àwọn èèyàn tí orí wọn gbé e ńlọ́wà o ní lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń tukọ̀ ìṣàkóso lórílẹ̀‐èdè nàìjíríà láti ta ọrọ̀ ajé wa jí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wúlò fọmọ nàìjíríà wọn ni ní ọmọ tẹ tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́ yìí ààrẹ bọ́lá tinubu ó ṣe àpèjúwe iṣẹ́ tí ń bẹ níwájú àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ kànjàn ó ní kìí ṣe iṣẹ́ kékeré o àtàrí àjànàkú kìí sì ṣe ẹrù ọmọdé ó wá ṣàlàyé pé kìí ṣe iṣẹ́ ẹyọ ẹnìkan ṣoṣo ẹ má mọ̀ wò pé Tinubu ni ó ṣèyí Tinubu ni ó ṣèyí ó ní àpawọ́pọ̀ gbogbo wa iná ló gbọ́dọ̀ jẹ́ o ó ní ẹni tí ò sí lórí àga àṣàkóso àwọn nǹkan tẹ́yìn náà lè ṣe ọ̀nbẹ láti lè tìwá lẹ́yìn àwọn ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ ó ní kí wọ́n dojúkọ ẹ̀ka ètò ọ̀gbìn àti ẹ̀ka ètò ẹ̀kọ́ láti léṣẹ́ lùgbẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ké káàbọ̀ fún ti ọ̀lùdé ọdún ti tuntun èyí tí ń kànlẹ̀kùn níbẹ̀ ló ti ń bẹ ọmọ nàìjíríà pé kàdàkùn dábọ̀ ẹ̀já tó mú sùúrù sí ni o torí pé tá a bá gbé òkúta léná tá a fi sùúrù kùn ó ní yóò jìnnà tí ọ̀rọ̀ mọ̀kẹ́mọ̀kẹ́ bí iṣu ewùrà ni o ó sọ pé ìdojúkọ tí nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wa la mọ̀ wípé nàìjíríà làwọn ìṣàkóso èyí tó koko kan kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí tá a sì mọ̀ wípé kì í ṣe iṣẹ́ tí wọ́n lè ṣe ní òòjọ́ tàbí lọ́sàn-án gangan ó ní àjọ tarabọ̀ àjọ báyìí títí gbogbo àwọn nǹkan tá a nílé ròǹgbò ọkàn tí ó fi mọ́ wa yanjú ní kọ̀ọ̀kan àwọn nǹkan tá a ti ti ọ̀pá bọ́sà fún ó ní ọmọ nàìjíríà kò ní pẹ́ láti máa rí i àti àwọn nǹkan kọ̀ọ̀kan lè tọ́jẹ mọ́ ètò ìnáwó ẹ ti mọ̀ wípé òòjọ́ kọ́là àbọ̀ ẹni tó bá rù kó fi sanra olórílẹ̀‐èdè nàìjíríà ó ti rù hàn gógó tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n àràmọ̀ yìí mọ̀ yìí mọ̀ dídí tá a fi bọ́ sí ojú rẹ̀ ní o ó ní bàbá sọ pé lẹ́ẹ̀kan ni ká tira kúrò níbẹ̀ ó nígbà tí ó ṣẹlẹ̀ sí wa ní ọjọ́ kan ṣoṣo ó ní àwọn táwọn wà lórí àga ìṣàkóso àwọn mọ̀ pé àwọn ti gba iṣẹ́ iṣẹ́ tó sì yí dan ẹni torí eléyìí ẹ fi àdúrà ara wọn lọ́wọ́ àti ìrètí yín kó dúró gbọ́n báyìí ó ní lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ń bọ̀ àmì ìmọ́lẹ̀ ń bọ̀ ẹ jáde ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ńgbà tí a bá padà dé kíròyìn ajá àbálẹ̀ ó tún máa tẹ̀ sọ́wọ́ wájú ajá àbálẹ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ẹ̀ńbà sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì ìjọ tún mọ̀ pé o tún lè rajà nílé iṣẹ́ top success nínú oṣù ẹ̀ńbà kó o sì tún tẹ́wọ́ gbà áńpà tẹ̀ tí wá rí p lọ́fà babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí ń lona ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ Mr Biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ Ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kọ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun àmọ́ rírì oore tẹ̀ láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òwọ́n pẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into sẹ́nitọ́ Akíntúndé ló ní kí gbogbo yín o. mo sì kí gbogbo yín lọ́kọ̀ọ́. sẹ́nitọ́ Yunus ló ń kí wa fún tọdún o àyàbò fún wa ẹ̀ ṣàtọ́. àkú ọdún àkú ìyèdún ayò òun ìgbéga ni fún gbogbo wa lọ́dún twenty twenty four èyí gan lọ̀rọ̀ látẹnu dr senator yunus abiodun akitunde aṣòfin tó ń ṣojú wa ní ọ̀yọ́ central senator yunus ní késekése lẹ́rí lórí àwọn ohun ètò ìdàgbàsókè tó ti gbèsè láàrin oṣù mẹ́fà ìpèsè mansini ìránṣọ tuntun òun ẹ̀bùn owó fáwọn two hundred and thirty tailors fertilizer lọ́pọ̀ yanturu fáwọn àgbẹ̀ títúnṣe òun kíkọ́ yàrá ìkàwé tó fi ict center mọ́kànlé mọ́kànlélógún ṣíṣe àbádòfin tó dènà àfikún owó ná pabambari rẹ̀ ní ṣíṣe okòfà gbígbé òpópónà seventeen kilometre ti ayégun ọ̀lẹ́yọ̀ wo àbí ètò ìṣúná ọdún twenty twenty four tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tẹ̀nẹ́tẹ̀nẹ́ Yunus ní sọ́la tó ń bọ̀ àtàwọn ètò míì sẹ́nitọ̀ Yunus Abiodun Akitunde ni ẹ̀yin èèyàn wa ní Ọ̀yọ́ Central àti ìran ni ọjà ọjà gbọ́dọ̀ rán ní ilé ẹ̀kú ọdún ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹtí ó dórí òkè àbílà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú Ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ̀ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfilà wà báyìí báyìí oúnjẹ ń wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ti ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ́ sẹ́mi àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere omi ìyanu àfilà wà lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sán àtọ́gùn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alálàyé ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù December January February tó fi wọ March oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lélẹ́yìí o. ẹ pé zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ dẹ́. Ṣèyí Mákindé sani gbogbo èèyàn ń fẹ́ Ṣèyí Mákindé sani gbogbo èèyàn ń gbogbo ẹ̀yin ènìyàn mi nípínlẹ̀ ọ̀yọ́ jọba ṣèyí mákindé ní kí n kí yín o fún àtìlẹyìn tẹ́ ń ṣe fún akitiyan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó wá kù níbọn ọ̀dẹ́rọ́ jọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ojúṣe gbogbo àwa awakọ̀ lójú pópó ni láti já tíkẹ́ẹ̀tì ìjọba ìbílẹ̀ lójoojúmọ́ èyí tí òtẹ̀ ìjọba ìbílẹ̀ kárí ìpínlẹ̀ ọ̀yọ́ wà lára rẹ̀ ọkọ̀ akérò ni ọkọ̀ micra ọkọ̀ ajé ìgboro ni ọkọ̀ akóyọyọ lọ́dọ̀ àwọn ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè atúnlẹ̀rẹ̀ gbà ní ọ̀dọ̀ àwọn PMS àti ẹgbẹ́ àwọn ọlọ́kadà tó fi mọ́ ẹgbẹ́ onímọ́tò gbogbo àwọn agbèfọ́ba yóò mọ lọ káàkiri láti dọdẹ ẹni yòówù tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin yìí ẹ tètè gbọ́ ìkìlọ̀ ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé ẹ̀ka ètò ẹ̀kọ́ ìròyìn rèé o láti ọ̀dọ̀ àjọ NECO National Examination Council wọ́n ti fún àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ mẹ́fà ní àmì ẹ̀yẹ èyí tí ó tóbi gidi gan fún ìkógojá wọn nínú ìdánwò èyí tí ó kọjá lọ yìí ẹni tí ṣe akọ̀wé àgbà fún àjọ NECO ọ̀jọ̀gbọ́n Dantani Ibrahim Osisi ló sọ̀rọ̀ náà jáde nígbà tí wọ́n ń fi àmì ẹ̀yẹ náà dá wọn lára lọ́lá ní ìpínlẹ̀ niger ní mina ó kéde pé àwọn tọ́jú ọmọkùnrin àti obìnrin tí wọ́n ṣe dáadáa jùlọ nínú ìdánwò neco tọdún 2022 ó ní asiru ahmed ọ̀pẹ́yẹmí láti crescent international high school sangwater ní ìpínlẹ̀ ogun òbídìbò chioma blessing àti ọ̀káfọ̀ chima christian láti st paul academy jos benson ifebube chelsea láti Renaissance Garden Secondary School ní àgọ́ kọ́tà ní Èkó wọ́n ní àwọn yìí wọ́n ṣe dáadáa púpọ̀ jù gan kódà wọ́n tún dákọ̀ àwọn míì tó wà níbẹ̀ tí wọ́n pọ̀ lọ jantirẹrẹ wọ́n á ṣàlàyé pé ṣe é rí ọ̀gbìn ìkórè o wọ́n ní bí yẹn bá ṣe múra sílẹ̀ sí iná ni yóò ṣe rí èsì tó dáa gbà nínú ìdánwò wọ́n rọ àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ wípé kó ní kálukú gbájúmọ́ ẹ̀kọ́ rẹ̀ pé nǹkan téèyàn jẹ́ ọ̀nbẹ lọ́wọ́ oníkálukú àjọ neco fi àmì ẹ̀yẹ dáwọn tó ṣe dáadáa nù ìdánwò wọn lọ́lá ní ìpínlẹ̀ niger. lórí ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá tinubu tó ń sọ ní ìpínlẹ̀ èkó ó tún bá àwọn tí ń jẹ àwọn alága ìjọba ìbílẹ̀ náà sọ̀rọ̀ àti àwọn tí ń jẹ ọba aládé ọrùn lẹ́kẹ̀ẹ́ níbi tí ààrẹ bọ́lá tinubu ti ń ké pe àwọn èèyàn ọ̀hún wípé àgbájọwọ́ bẹ́ẹ̀ ńlá fi sọ̀yà ọwọ́ kan ò sì ṣe bẹ́ẹ̀ kó gbé ẹrù dórí wọn ní ìbáṣepọ̀ tó dán mọ́rán ó ń bọ́dọ̀ wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tòun ti àwọn tí ń jẹ́ ọba aládé ọrùn lẹ̀kẹ̀ àti àwọn tí ń tukọ̀ ìṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ gbogbo káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n nítorí ibà méjì kọ́ torí kí ìdàgbàsókè orílẹ̀-èdè tó lọ́rìn kó lè bá àtètè máa fi ojú hàn dé ni wọ́n ní ààrẹ Tinubu náà ló ṣàlàyé ọ̀rọ̀ mú ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí níbi tó ti ń sọ̀rọ̀ sí ọwọ́ iwájú wípé àwọn tí ó jẹ́ ìjọba ìbílẹ̀ tí agbára ń bẹ lọ́wọ́ wọn àti àwọn tí ó jẹ́ ọba aládé ọrùn lẹ̀kẹ̀ láwùjọ òun náà ni wọ́n súnmọ́ àwọn ará ìlú pẹ́kípẹ́kí jùlọ tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n tètè mú mùkúndùn ìṣèjọba àwarawa dé ọ̀dọ̀ irúfẹ́ àwọn èèyàn tí bá ń bẹ ní ẹsẹ̀ kùkú gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá tìǹbù ṣe sọ ó ní ìjọba ìbílẹ̀ òun náà ni ìmọ̀ tètè kún àwọn akitiyan tí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tí a bá ń ṣe lọ́wọ́ lójú náà àti tètè gbógun ti ìṣẹ́ òun òṣì ìwà ìgbésùnmọ̀mí àti àwọn nǹkan míì eléyìí tí máa ń fa ìdàgbàsókè orílẹ̀-èdè yìí sí ọwọ́ ẹ̀yìn wọn níbẹ̀ gẹ́gẹ́ láti pèsè ètò ẹ̀kọ́ tó múyàn dóko láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lọ ilé ẹ̀kọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti wíwá ojútùú sí àwọn ilé ìwòsàn alábọ́dé gbogbo káàkiri ilẹ̀ yìí kó lè bàjẹ́ pé àwọn èèyàn máa lá láǹfààní sí ìtọ́jú tó péye wọ́n ní ọwọ́ ìjọba ìbílẹ̀ òun náà nírúfẹ́ gbogbo àwọn iṣẹ́ ọ̀hún wà o ààrẹ bọ́lá tinubu ti wá jẹ̀jẹ̀ pé òun ṣetán láti ṣẹ́pọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà láti rí i dájú wípé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú òfin à ń tẹ̀lé ìlànà gbogbo èyí tó rọ̀ mọ́ àwọn ọba aládé ọrùn lẹ̀kẹ̀ ó ní àwọn rí i dájú wípé wọ́n gbé kalẹ̀ níwájú ilé ìgbìmọ̀ asòfin káwọn náà lè bá àmọ́ jẹ́ iṣẹ́ wọn bó ṣe tó àti bó ti ṣe yẹ ni òun tán láti mójútó láti jẹ́ kí àwọn èèyàn wọn kí wọ́n lè bá pín mùkúndùn ìṣèjọba àwarawa dí ọ̀dọ̀ àwọn èèyàn tí ń bẹ lẹ́sẹ̀ kúkú o bẹ́ẹ̀ ni Tinubu ló jẹ̀jẹ̀ sọ́wọ́ wájú péjọba orílẹ̀-èdè Nàìjíríà òní yóò tẹ̀síwájú láti rí dájú pé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí òun náà ni wọ́n rìn kankan la láì fi tẹ̀sìn tẹ ẹ̀yà tẹ ẹgbẹ́ òṣèlú kankan àbí tibi tí oníkálukú bá ń gbé ó ní orílẹ̀-èdè nàìjíríà kan náà ó ní gbogbo wájọ wa o ìrètí ọ̀tun tí òun sì mú wa gẹ́gẹ́ bí ìṣèjọba yìí òun náà ni àwọn rí dájú pé àwọn mójútó láti fi jẹ́ kí tolórí tẹlẹ̀ mọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n mọ̀ pọ́nlá nínú ìṣèjọba àwa ara wa. Adébùtú ẹni tó díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ ogun nínú oṣù kẹta ọdún tí ó ń parí lọ yìí ọ̀nàrẹ́bù ọ̀làdìpúpọ̀ àdébùtú ó ti yọjú sí àgọ́ ọlọ́pàá níbi tí wọ́n sọ pé kọ́ wá wí tẹnu rẹ̀ o lórí pé ọ̀nà owó láti fi ra ìbò lákòókò tá a dìbò wọ́n ní àwọn tó fi ẹ̀sùn kàn ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe mú wá sí ìrántí wọ́n ní àdébùtú kété tá a dìbò tán ló ti tẹkọ̀ létí lọ rí gbatẹ́gùn ní ilẹ̀ òkèrè ó sì padà lọ́jọ́ sátidé tí ó kọjá lọ yìí lẹ́yìn bíi oṣù márùn-ún àdébùtú wọn ní gẹ̀ǹbòrò ni wọ́n rí tó yọ sí eléwéran ní àgọ́ ọlọ́pàá nílùú Abẹ́òkúta láti lọ rèé sọ fún wọn wípé gbogbo ohun tí wọ́n fi ń kàn wọ́n omi tá a dà sára ẹ̀yìn kọ̀ mọ́ lára ni ọ̀ ẹni tó díje fún ipò gómìnà nu ẹgbẹ́ òṣèlú PDP yìí ó dé sí àgọ́ ọlọ́pàá ní eléwéran ní nǹkan bíi aago mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́wàá pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ wọ́n ní sòsè ọ́fíìsì kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá náà ni ó mórílé lẹ́yìn rẹ̀ ló tún lọ sí ọ́fíìsì deputy commissioner of police láwọn tí wọ́n ń ṣèwádìí ìwà ọ̀daràn àti ọ̀tẹlẹ̀múyẹ́ mẹ́ àdébùtú lọ́gán tó kúrò níbẹ̀ tán àwọn oníròyìn wọ́n gbé e súnmọ́ pé ẹ gbọ́ alàgbà ẹ wá sí àyè kí ni nǹkan tí ó gbé yín wá ọ́ oníṣẹ́ bẹ́yìn náà mọ̀ pé wọ́n ní wọ́n ń wá mi àmọ́ nígbà tí n ò sí nínú ilé eyín olè bá mi ó nítorí pé òun ò sí ní nàìjíríà ní ò jẹ́ kó òun ti yọjú ó láwọn ọ̀rọ̀ inú ni bí nìkan tí àwọn kan ń gbé káàkiri tí wọ́n ń túrọ́ tàbí èlùbọ́ fún aráàlú ó ní lòun wá gbọ́n ara òun nù bẹ́ẹ̀ pé kò sí ń tọ́jọ́ o wọ́n ní pé òun ná owó yàtà yòtò fúlàflò lákòókò tí wọ́n ń dìbò ó ní àbẹ́ẹ̀ rí nǹkan báyìí bí ẹ wo àwọn èèyàn tí nǹkan taṣẹ́rẹ́ ti ń jọ lójú ó nínú òun dùn wípé àwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ tiwọn wọ́n ti tẹ́tí sí gbogbo nǹkan tí mo fẹ́ sọ wọ́n ní wọ́n kọ nǹkan lẹ̀ ó sì yé mi yéké wípé mo ti wẹ ara mi mọ́ kúrò nínú ẹ̀sùn èyí tí wọ́n gbé kọ́ mi lọ́rùn ó ní àwọn ẹ̀sùn tí ò fẹsẹ̀ múlẹ̀ ni ó lóun tó ń jẹ́ Ládi Adébútú wípé òun wá ń fún owó fún owó dànù bíi báwo ó lówó tóun ṣiṣẹ́ fún kó wọn máa fún owó dànù ó ní kò sí nǹkan tọjọ́ ó nígbà àwọn ò rí nǹkan míì tí wọ́n lè gbé kọ́ lọ́rùn ni wọ́n sọ pé òun ná owó flaflo òun sì ń bu owó òun bu owó dànù lákòókò tí wọ́n ń dìbò olówó tòun ní o òun ọ̀yàwó lọ́wọ́ ẹnìkankan owó tóun ṣiṣẹ́ fún ó ní tóun bá wò pé àwọn èèyàn wọ́n nílò ìrànlọ́wọ́ tóun bá fún wọn lówó kí ni tó burú níbẹ̀ ó ní àmọ́ ní agbègbè ibi tí wọ́n ti ń dìbò òun ọ̀dẹ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ mọ̀ ẹni tó wá sì ní ẹ̀rí kó gbé e jáde kí a máa wò báyìí o ó láwọn tó bá nílò ìrànlọ́wọ́ tá a bá ṣe ìrànlọ́wọ́ fún wọn kò sí nǹkan kan tó burú o onírú àkókò tá a wà yìí tí nǹkan yìí dán-in onímọ̀mọ́ tó bí òun lọ́kọ̀ ń wò pé àmọ́ ṣàánú ni ó ní àgàgà ká ṣàánú fún àwọn obìnrin àti àwọn ọmọ wọn ó láwọn ti ṣe àìmọye tọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn ń bẹ̀ ó ní ọdún tí tó ń bọ̀ yìí tá a fẹ́ kó sí oròmọ́sọ̀kò lòun ò tún fi ṣe o ó ní òun ò tún gbé nǹkan jáde ló kọ̀ ọ̀yá àwọn ẹni tó ti dágbére fáyé. ẹ mọ̀ bọ̀ ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde fún ti àárọ̀ òní ìránṣẹ́ ọlọ́run ti ìjọ kan eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ niger ìránṣẹ́ ọlọ́run owen nwokolo lánàá òde èèyàn náà ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àhá ọ̀rọ̀ yìí mà ṣe bẹ́ẹ̀ ó mà báwọn ní ẹ̀já fu o lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe kọ̀ láti mọ́ yàǹda nnamdi kanu kúrò ní àkàtà rẹ̀ wọn ní iṣẹ́ rí bí màmá ti nnamdi kanu mọ ilé lásìkò tá a wà ibi ìgbà tí èèyàn máa má fẹ́ jẹ́ kí àlàáfíà ó jọba lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ni gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ọ̀hún ṣe sọ ó ní ọ̀rọ̀ Mazi Kanu òun náà ló ti dàbí ẹni wípé ọ̀rọ̀ òṣèlú ni tó sì jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú náà òun náà ló nílò kí wọ́n fi yanjú rẹ̀ wọ́n nítorí wípé bí a ṣe ń gbé ọ̀rọ̀ ọ̀hún gba ọ̀rọ̀ ilé ẹjọ́ ó ló ṣe é ṣe kó kàn tó máa dákun gbogbo wàhálà àti làásìgbò tó rọ̀ mọ́ ọ̀rọ̀ Nnamdi Kanu wọ́n nítorí wípé bí ilé ẹjọ́ bá fi lè gbé ìdájọ́ kalẹ̀ pé kí Nnamdi Kanu kórí ẹ̀wọ̀n he kó lọ́ọ́ fi aṣọ péńpé roko ọba bí ìgbà tí èèyàn kàn mọ̀ọ́mọ̀ fi àwọn èèyàn tó jẹ́ ti ẹ̀yà Ìgbò lọ́pọ̀lọpọ̀ lọ sínú ẹ̀wọ̀n ni o tó sì ṣeé ṣe kí orílẹ̀-èdè nàìjíríà kó mọ̀ tiẹ̀ kojú àlàáfíà kankan bó tilẹ̀ wù kó mọ̀ nígbà tí ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ó ní ẹ̀yin náà mọ̀ wo ìdájọ́ èyí tí ilé ẹjọ́ gíga tó gbé kalẹ̀ ní kò pẹ́ kò pẹ́ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ó ṣàlàyé ọ̀rọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ gíga ọ̀hún òun ló láǹfààní láti lè bu omi tútù sí àwọn èèyàn ẹkùn ọ̀hún lọ́kàn pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tá a wà yìí o wọ́n ní ṣùgbọ́n bá míì òun ní ilé-ẹjọ́ gíga ọ̀hún òun ló tún gbé yọ Nwokolo òun náà ló ní òun tẹ̀ǹpẹ̀lẹ́ mọ̀ pé ọ̀rọ̀ òun òun mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ojú lásán ọ̀rọ̀ òṣèlú ni òṣèlú náà sì ni wọ́n lè lò láti fi yanjú rẹ̀ wọn ló tún tẹ̀sọ̀wọ́ wájú láti tún di ẹ̀bi ọ̀rọ̀ ru àwọn èèyàn tí ń bẹ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn ni wọ́n kọ̀ láti fìmọ̀ ṣọ̀kan wọn ò jẹ́ kí ohun wọn kó ṣọ̀kan lórí ìpèpè fún pé kí wọ́n yọ̀ǹda olórí ẹgbẹ́ IPOB ọ̀hún ó wáá gba àwọn èèyàn ọ̀hún lámọ̀ràn pé kí wọ́n kẹ́kọ̀ọ́ láti lè ṣiṣẹ́ papọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ kí ọwọ́ òun ó lè bá a mọ́ kí òun ó sì ṣọ̀kan láti lè rí dájú pé Mazi Nnamdi Kanu ó kúrò lákàtà ìjọba àpapọ̀ kí wọ́n sì yọ̀ǹda rẹ̀ kó náà gba òmìnira ara rẹ̀. báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà Central Bank of Nigeria ó ti fi ọkàn aráàlú balẹ̀ wípé mímí kan ò ní mi owó tó wà láwọn báńkì wa ti ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà báyìí ó ní gidigba làwọn báńkì ọ̀hún sì wà ọ́ báńkì tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà cbn ni ló sọ fún gbogbo aráàlú pé ẹ mọ bá ìdúnàdúrà yín àti okòwò tẹ́ ń ṣe pẹ̀lú àwọn báńkì yìí lọ láì sí wàhálà kankan tàbí ìkáyà sókè ó ní àwọn ń gbọ́ o táwọn èèyàn kan ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri lórí ayélujára wípé àwọn báńkì tó wà lábẹ́ àkóso Central Bank of Nigeria wípé nǹkan ti dómùkẹ̀ mọ́ wọn lọ́wọ́ nínú àtẹ̀jáde èyí tí Sidi Ali Akama tí ó jẹ́ ọ̀kan nínú àwọn adarí. ọwọ́ sí ibi ẹ̀sìn máa ń jí àwọn ọmọ gbé tí wọ́n sì máa ń tà wọ́n sí ilẹ̀ òkèèrè pàápàá jùlọ ní orílẹ̀-èdè Benin Republic wọ́n ní Adeleke náà ní ti ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tó gbìyànjú láti jí ọmọ kan gbé níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòde ní ìpínlẹ̀ ọ̀hún oníṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ yún ní ọjọ́ ìṣẹ́gun níbi tí Adeleke tòun ti àwọn tó kù rẹ̀ tí ẹjọ́ ń hùwà aláàbí náà ṣùgbọ́n táwọn èèyàn tí wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ báyìí wọ́n ń gbìyànjú láti jí àwọn ọmọ kan gbé ní inú ilé ìjọsìn kan Baptist Church ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún wọn ní ibẹ̀ gangan òun náà ni àwọn èèyàn ti rí wọn ní nǹkan bíi aago méjì òru tí wọ́n wọlé pẹ̀lú alùpùpù wọn ní wọ́n ti rí kan ti kẹ́fín báwọn tán jẹ́ ìṣèlétò ààbò wọn ti ń bẹ láwọn ojú òpópónà níta gbangba tí wọ́n ti ń ṣọ́bẹ̀ táwọn ń wò wípé kí ọ̀fọ̀n k kankan kó mọ̀ fìrùnà gbá wọn ni òní á bá lọ àwọn elétò ààbò ọ̀hún lójú ní ọwọ́ àwọn agboolé wá láti wá mọ̀ jí àwọn ọmọ gbé wọn níṣẹ́ mọ̀ wípé pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún níṣẹ́ ń bẹ lára àwọn èèyàn wọ́n ní òun náà ló mú kí àwọn èèyàn òun wọnú agboolé lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ jí àwọn ọmọ gbé níbi tí ẹ ti fẹ́ jí àwọn ọmọ òun gbé láago méjì òru òun ni orímọ̀ ti takò wọ́n o ṣùgbọ́n méjì nínú wọn ó ṣe bẹ́ẹ̀ ò fẹsẹ̀ fẹ́ àmọ́ Táyọ̀ Adélékè ń tiẹ̀ ọwọ́ òfin tẹ́ o pẹ̀lú ìrànwọ́ iṣẹ́ àjùmọ̀ṣe ti iléeṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ sosafe ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n jọ ṣe wọ́n ní bí Adeleke ti ṣe wà ní iléeṣẹ́ ọlọ́pàá báyìí náà ni ti ń ṣe àpàtẹnujẹ́wọ́ ọ̀rọ̀ ọ̀hún wípé báwọn bá ti jí àwọn ọmọ ọ̀hún gbé tán relied upon her public ó ní àwọn tó máa ń tà wọ́n sí i nígbà tí ń fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọmọlọ́lá Odùtọ́lá náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí ẹ jẹ́ ajínigbé agbègbè náà ni wọ́n ti darí àfojúsùn wọn sí báyìí o nítorí pé wọ́n ti rí i pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi kún akitiyan tiyan láwọn ojú òpópónà àwọn títì márosẹ̀ gbogbo wọ́n ní nídìí èyí káwọn tó bá jẹ́ olórí agbègbè àti àwọn olùgbé agbègbè ọ̀hún bákan náà kí wọ́n joyè ojúlá alákànfi sọrí o kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣèlétò ààbò láti bá àmójútó ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ọ̀hún pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn. kérésìmesì dé ẹ̀fọ́ fáyọ̀. iléeṣẹ́ temitop furnitures ló kí gbogbo oníbàárà wa kú àmójúbà ọdún kérésìmesì tó fi mọ́ ọdún tuntun twenty twenty four gbogbo wa láṣọdún ayọ̀ gbogbo ìrajà furniture tó jẹ́ ojúlówó iléeṣẹ́ temitop furniture ni gbogbo ẹ̀ pín sí irúfẹ́ furniture àti interior decorations wo lẹ̀ ń fẹ́ bó jẹ́ tilẹ̀ yìí bó jẹ́ tòkè òkun gbogbo ẹ̀ pátá lẹ̀ máa ríra lẹ́dínwó lákòókò ọdún kérésì títí di ìparí oṣù kínní ọdún tuntun twenty twenty four ẹ̀hẹ́ ẹ̀yà máa bọ̀ báyìí kẹwàá irúfẹ́ bed kódà bó jẹ́ orthopedic tí ń toni lára dressing mirror complete set dining set kitchen cabinet tó fi mọ́ office furniture furniture lóríṣiríṣi lówó tí ò gara rárá ni o tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń rajà lọ́dọ̀ wa lẹ́tù máa gba ẹ̀bùn lóríṣiríṣi fún tàkókò ọdún yìí àti imported àti local furnitures tó jẹ́ àgbàyanu ló wà ńlẹ̀ ní temitop furniture àwọn tó mọyì wúrà kì í fi temitop furniture ṣeré ẹ̀yin náà ẹ kàn sí wọn lónìí lebaton hospital iwo road ìbàdàn tàbí ká ẹ pè zero eight zero three four seven three zero five zero six ẹ sì lè pè zero eight zero two three two three seven seven three one lákòókò ọdún kérésì yìí ní temitop furniture rajà kó o tún gbẹ̀bù ọdún. Basimala ìbẹ̀rẹ̀ ọdún tuntun alihamudulilayi ọdún tuntun twenty twenty four wọlé dé ìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ ti kẹrin náà sharing sufi center ń pe gbogbo èèyàn sí àìsàn àdúrà ńlá basimala twenty twenty four àjọ̀dún kẹrìnlélọ́gbà kúnlẹ̀ yàn rèé o oh yes àǹfààní náà mi ìtúndẹ̀lẹ́ ìfún àtẹ́bí rẹ láti tún kọ láti tún yàn níwájú jálàjàlá lu àlá pẹ̀lú àsìkiri kádàrá àtàsílá tún parí iṣẹ́ lọ́gàn dóòru àtẹ̀mọ́lẹ̀ wọnú ọdún tuntun cross over bìbí sími láì tá a pàkórí ẹ̀ ní achievement with authority in the divine light of Allah bàbá wa alimusidi master Dr. R.T.B. Akébílé àtàwọn wàlíì la àmàrà àwọn ni ó máa ṣíwájú wa lọ sí yàrá àṣẹ láti gba àṣeyege àṣeyọrí ọ̀rọ̀ jaburata pẹ̀lú ayọ̀ ohun àlàáfíà ti twenty twenty four kó bọ̀ wá sílé ayé alẹ́ sunday yìí ni o december thirty one mọ́júmọ́ january one látago mẹ́jọ alẹ́ dàsùnbà kẹlẹ́lẹ́ nínú city sawia gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ tàwọn sufi muslims enlightened quarters number thirteen sufi way lẹ́gbẹ̀ẹ́ ọjà jimobi scout camp challenge ìbàdàn máa bọ̀ wá àìsàn àdúrà ọdún tuntun twenty twenty four àyàbọ̀ fún ẹbí kúndúrà tún láà a tún ti gbede o. ẹ bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí hundred thousand naira péré ni ti mọ́níyà two là ń one million naira ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba ráìsì àpò méjì. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tún ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wa léṣe tí pọ́ńpì concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà number twelve arẹ́tẹ̀dó street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì T-Pumpy Concept developer that cares. Ajá balẹ̀. ìdùnnú ṣubú lu ayọ̀ pẹ̀ fáwọn òpó àtàwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún láwùjọ pẹ̀lú ìrànlọ́wọ́ ríra irinṣẹ́ ọwọ́ fáwọn tí wọ́n nílò rẹ̀ nígbà tí àjọ kan tí kì í ṣe tìjọba tó sì nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ aráàlú àjọ ọ̀hún tí wọ́n ń pè ní tools initiatives wọ́n ń dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn káàkiri ìlú ni o ààrẹ àjọ ọ̀hún arábìnrin títílọpẹ́ ògúntadé ọ̀làdélé nígbà tó ń sọ̀rọ̀ ó ṣàlàyé wípé ìdùnnú ńlá gbà ló máa ń jẹ́ fún òun láti máa dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn káàkiri àwùjọ ìdí abájọ ni wípé òun náà ti la irúfẹ́ àsìkò bẹ́ẹ̀ kọjá rí o kọ́lọ̀ ń tó ṣe òun lógo àwọn opó àtàwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún tí wọ́n tó ẹgbẹ̀rin ó lé díẹ̀ wọ́n jàǹfààní ètò ìrónilágbára ọ̀hún lọ́lọ́kun òjọ̀kan ààrẹ tools initiatives arábìnrin títílọpẹ́ ọ̀làdélé ó wá ń ké sí àwọn èèyàn tí wọ́n rí jájẹ láwùjọ láti máa ṣe ìrànlọ́wọ́ àtìgbàdégbà fáwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún láwùjọ kí nǹkan lè bá a rọrùn fún gbogbo mùtúmùwà. ajá balẹ̀. ajá balẹ̀. ọlọ́run má jẹ́ mú má jẹ́ mú tó bá yẹ mí bọ́dún ṣe ń lọ sópin kò ṣòro fọlọ́ májẹ̀mú láti ṣàánú fún ọ. the lord city gospel grace ministry ma ali out off akérèfọ́n street meridian bus stop àpáta ìbàdàn sọ pé lóòótọ́ o ti bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀ wá parí ẹ̀ lọ́nà tó dára ọlọ́run májẹ̀mú ni àkórí àkànṣe ètò lọ́jọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n dọjú àìkú ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí láago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ mẹ́sàn-án lẹ́la ó bẹ̀rẹ̀ láìsùn ọdún tí ń ṣe ọjọ́ àìkú tó bá wá daago méjì àárọ̀ ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù kìíní ọdún tuntun ìsìn ìfòróróyìn ọ̀run sì ni ó gbìnàyà ní gbọ̀ngàn ìjọ the lord city gospel grace ministry àwọn tí jésù ó lò ní apọ́sù kẹlẹ̀ bolúk káyọ̀dé akínwálé kẹ́hìndé kọ́kọ́rọ́ àṣeyọrí pásítọ̀ ìfẹ́ olúwo dógìyàn àti olùgbàlejò pásítọ̀ enoch fọláhùnsọ god of covenant is the theme of a special service program tacked end 2023 in a great way from thursday 28th to sunday 31st 8 to 10 a.m 9 p.m for the new year eve and monday 1st january 2024 open heaven anointing service will kickstart by 7 a.m at the church auditorium join us live on facebook at lord city tv host is pastor enoch fọláhùnsọ jesus is lord. na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top àsìkò àdúrà mo wáyé jésù jàdúrà dálẹ̀ gbogbo ènìyàn jẹ́ ká lọ hí holy ghost intervention apostolic church aka deliverance by fire ministry pẹ́pẹ́pẹ́ ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́rin tí ó mi gbogbo ìlú títì eléyìí tá a máa ṣe wọnú àìsàn ọdún tuntun pẹ̀lú àkòrí tá a pè ní olúwaṣọ ìgbà dọ̀tún ọjọ́ thursday twenty eight december ló máa bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ tọjọ́ sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n ó ní crossover wọnú ọdún tuntun ayé gbogbo wa ò ní rí bákan náà mọ́ bá ìpàdé tí ó sọ ìgbà wa di ọ̀tun ká ògo wa lò ní twenty twenty four Holy Ghost Intervention Apostolic Church ló ti máa wáyé níbi tí olúwa ti ń lo ìránṣẹ́ pínlẹ̀ Dr. Richard Adérẹ̀mí Adédèjì òyìnbó Jésù ó gbọ́dọ̀ gbẹ̀yìn ayé rẹ ò ní rí bákan náà mọ́ wá gba ògo láti wọnú ọdún tuntun nígbà tí ìgbà bá ń di ọ̀tun gbọ̀ngàn ọjọ́ wa ló ti máa wáyé ọmọ mi sọ pákó ní ojú ọ̀nà náà ń ṣògo nílùú Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oh oh one one five one Jésù ń retí rẹ o. no. kìíní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdí òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbèje àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o nínú ọgbà aptec ẹ̀ka gbọ̀ngàn rẹ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn science AIML cyber security UIUX mobile and web application development iṣẹ́ kọ́ọ̀sì bíi níbi tẹ́ tún lè sanwó àwọn ìwé ẹ̀rí yín táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní United Kingdom tàbí United Arab Emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center Òṣogbo aptech wà ní Dada Estate Òṣogbo o lè pe center manager tàbí kó o fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí WhatsApp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kò kàn sórí àtẹ www.aptech.ng aptech Òṣogbo your gateway to a brighter tomorrow ajá balẹ̀. ajá balẹ̀. tó wọ́n ní ẹ̀sìn ikọ̀ eré àsárelé bẹ́ẹ̀ bá ojú aago yín báyìí ó kù bí ìṣẹ́jú mẹ́wàá kí ajá balẹ̀ kí ó parí ẹni tí ṣe akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà secretary to the government of the federation senator george akume ó ti sọ wípé kọ́mọ nàìjíríà mọ́kàn rọ̀rọ̀ àgbọ̀nfì ni o kò ní í já o ó sì ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni ní gbogbo bí nǹkan ṣe ń fìdàn fún orílẹ̀-èdè nàìjíríà ó ní láìpẹ́ láì jìnnà ni yóò jẹ́ rodò lọ́ọ́ mú mi o tá a bá wá fi àdúrà ran Tinubu lọ́wọ́ dáadáa ó ṣe àlàyé níbi tí wọ́n ti ń ṣe àṣeyẹ láti sàmì ọjọ́bí rẹ̀ àádọ́rin nílùú Makurdi wípé ṣe rí ètò ìrètí ọ̀tun ìdárètí ọ̀tun padà fọmọ Nàìjíríà etí Tinubu tó gbé lọ́wọ́ òun àdúrà ló nílò ó ní tá a bá ṣe é ní àdúrà fún gbogbo aláàjọ gbádùn rẹ̀ ẹ̀wẹ̀ ìròyìn kan bẹ níwájú mi ní àhín níbi tí àwọn tó ti wà ní ipò alága ìjọba ìbílẹ̀ ìgbákejì alága kánsílọ̀ láwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń ṣe àlàyé pé gómìnà Ṣèyí Mákindé tó tún mórílé ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn látàrí ti àṣẹ tí ilé ẹjọ́ tó ga jùlọ ní tó ti pa fún ní ọdún 2021 pé owó tọ́jà àwọn kò san wọ́n ní gbogbo èyí tí wọ́n ń ṣe yìí bí ìgbà téèyàn yín àgbàdo sẹ́yìn ìgbani ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ yìí léyìí tí wọ́n lékò nípò ní kété tí gómìnà Ṣèyí Mákindé tọ́bọ́ sí orí àga ìṣàkóso ni ló ti ṣàpèjúwe ìgbésẹ̀ èyí tí gómìnà Ṣèyí Mákindé tó ń gbé o láti lọ rèé pe ẹjọ́ kò tẹ́milọ́rùn èyún látàrí àṣẹ tí Supreme Court tó pa ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2021 tí wọ́n sọ pé owó ètò jẹ́ ẹ̀tọ́ àwọn kí gómìnà san fáwọn àwọn tó ti wà ní ipò alága ìjọba àbílẹ̀ yìí náà ni wọ́n sọ wípé àwọn gbọ́ o tí gómìnà Ṣèyí Mákindé ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aráàlú lórí rédíò ní ọ̀sẹ̀ tí a lò kọjá lọ yìí wípé àwọn ò ní san owó kankan fẹ́ni kankan títí tí ilé ẹjọ́ tó ga jùlọ tó bá sọ pé ọ̀yá ẹ wá tún san owó yìí wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ó ṣe àlàyé ọ̀rọ̀ wípé ẹnìkan ò lè ti ìjọba lọ́pọ̀npọ̀n o kẹ́nìkan mọ́ halẹ̀ mọ́ Káyọ̀dé wọ́n ní àwọn ò ní sanwó sí ọwọ́ ọlọ́wọ́ tàbí egbò àtú wọ́n ní títí dìgbà táwọn bá fi òfin táwọn bá fi yanjú ìtì ń bẹ ńlẹ̀ yìí tán o àmọ́ nígbà tí àwọn alága ìjọba ìbílẹ̀ yìí tí wọ́n mọ̀ ṣe àlàyé nínú ìpàdé oníròyìn kan ní àná òde ni o wọ́n sọ pé kò tiẹ̀ ṣe máa gbọ́ ni wípé gómìnà ó tún nírètí àbòsí nígbàgbọ́ pé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà tó ti pàṣẹ ní ọdún 2021 pé kí gómìnà san ẹ̀tọ́ àwọn fún àwọn ṣé ilé ẹjọ́ tó ga jùlọ ní òtún wá kó ọ̀rọ̀ rẹ̀ jẹ pé kò yé àwọn o nígbà tí yọ́mọ sọ̀rọ̀ fún àwọn èèyàn pé bí báyìí ni gbogbo ọ̀rọ̀ mọ̀mọ́ ṣe lọ ayọ̀dèjì abbas alẹ́sìlọ́yẹ́ tí ṣe alága fún ẹgbẹ́ àwọn méjìdínláàádọ́rin tí wọ́n bá gómìnà wọ̀ yìí níwòye o pé ké gómìnà rántí o wípé àṣẹ tí wọ́n pa yìí ilé ẹjọ́ tó ga jùlọ tí ò sí ilé ẹjọ́ míì tó tó ga tó lórílẹ̀‐èdè nàìjíríà ńlọ́pàṣẹ fún gómìnà ó wà ń ṣe àlàyé o pé lọ́jọ́ tí wọ́n gbé ìdájọ́ yìí kalẹ̀ ní may seven twenty twenty one ìdájọ́ kan náà wọ́n tún gbé kalẹ̀ fún gómìnà ìpínlẹ̀ katsina tó sì jẹ́ pé lójú ẹsẹ̀ lélẹ́yìn tẹ̀lé e, àṣẹ tí ilé ẹjọ́ pa wọ́n wá sọ ọ́ ó ní owó yìí tí wọ́n jẹ àwọn ó tó bílíọ̀nù mẹ́rin ó lé díẹ̀ tí wọ́n sì ti sọ pé gómìnà tọwọ́ bọ̀wé ńgbà náà pé àwọn san àmọ́ bí wọ́n tún ṣe wá yíjú padà yìí ni òye àwọn ò ó sọ wípé ó yẹ kí gómìnà kí wọ́n tẹ̀lé ìlànà nǹkan tí òfin wí kí wọ́n tẹ̀lé àṣẹ ti ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní dípò kí wọ́n wá máa halẹ̀ àbí wọ́n máa dúnkokò mọ́ àwọn lórí ẹ̀tọ́ àwọn lórí àṣẹ kan tí wọ́n lé ó bòde láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ niger gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀hún muhammed bago ti ìpínlẹ̀ ọ̀hún ló ti da ìròyìn ọ̀hún ní tikẹtikẹ pé ìṣèjọba tòun kò fòfin de à ń ta ọtí àbí nǹkan míì ò ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò tá a wà yìí gómìnà bago náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tó fúnra rẹ̀ buwọ́lù nílùú àbújá tó sì ń sọ di mímọ̀ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ gbà ó ní ìròyìn kan eléyìí ti ti ń jà rìnrìn tí wọ́n ní ìgbìmọ̀ kan wọ́n gbé bóde tí wọ́n sì buwọ́lù wọ́n ní lásìkò tá a wà yìí ìgbìmọ̀ eléyìí tí wọ́n ní wọ́n gbé àtẹ̀jáde ọ̀hún bóde tí wọ́n sì ní akọ̀wé rẹ̀ buwọ́lù òun làwọn ti túkà tipẹ́ tipẹ́ táwọn ò sì tí ì gbé ìgbìmọ̀ tuntun míì kalẹ̀ wọ́n ní ìgbìmọ̀ eléyìí tí mójútó ọ̀rọ̀ bí àwọn tí ó bá ń ta ọtí ṣe mọ́ wọ́n ní ẹnìkan tóun wá ní òun jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ òun Malam Ibrahim Muhammad òun ló ti ní bó bá ti di ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 òun ni wọ́n fi òfin de à ń ta ọtí ní agbègbè Suleja àti ìjọba ìbílẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ míì léyìí tẹ́ pàlà pẹ̀lú olúùlú ilẹ̀ yìí ti ṣe ìlú Àbújá wọ́n ní gómìnà Bago náà ni ó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé kò sí irúfẹ́ àyè bẹ́ẹ̀ láti máa pa àwọn àṣẹ ẹlẹ́sìn mìíràn bẹ́ẹ̀ wọ́n ní tó sì jẹ́ pé akọ̀wé ìgbìmọ̀ ọ̀hún gan kò sẹ́nìkankan tó mọ̀ ní ìpínlẹ̀ tàwọn àwọn o wọ́n ní nídìí èyí àwọn olubi ẹ̀dá kan tí wọ́n kàn máa mọ̀ọ́mọ̀ máa fẹ́ da àfojúsùn tàwọn lọ sí àwọn nǹkan tí ò ṣe kókó ṣe pàtàkì láti mójútó ìdàgbàsókè ìpínlẹ̀ Niger òun náà ni wọ́n bẹ nídìí àwọn ìròyìn àlùsíbẹ̀ o wọ́n ní nídìí èyí gbogbo bí àwọn ò ti ṣe rí dájú pé àbá ètò ìṣúná ti ọdún 2024 tí yóò ṣẹnure fún ìpínlẹ̀ Niger láti mójútó ìdàgbàsókè àti àwọn ìdàgbàsókè tó lọ́rìn ní ìpínlẹ̀ ọ̀hún ó ní àwọn máa ń mójútó àwọn ò sí nídìí ọ̀tẹ̀ kankan àbí ìbàjẹ́ kankan ní ìpínlẹ̀ Niger ó wá ké sí gbogbo àwọn tí wọ́n bá ń ta ọtí nípínlẹ̀ ọ̀hún pé kí wọ́n máa ta ọjà wọn lọ o àwọn òfin òfin de títa ọtí mímu ọtí ní ìpínlẹ̀ ọ̀hún. ó dà o ìwọ̀nba àwọn àjárawọ́ èyí tó kù ẹ jẹ́ kí n mú díẹ̀ fún yín níbẹ̀ eléyìí ó ní í ṣe pẹ̀lú ti ikú tó gbẹ̀mí ti Gali Nahaba náà ẹni tó ti fi àkókò kan jẹ́ alága alẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àná òde yìí náà ni wọ́n sin òkú Alhaji Gali Nahaba ẹni tó náà dágbére fáyé ní kùtù ìdájí àná wọ́n ní wọ́n gbé òkú rẹ̀ wá sí pápákọ̀ òfurufú Malam Aminu Kano láti Abuja ẹni tí í ṣe alága alẹ́gbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ yìí iná ni àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àwọn ọ̀rẹ́ àtàwọn elékèlékàn nínú ìjọba tí wọ́n tẹ́wọ́ gbé òkú ẹ̀ ní nǹkan bíi ọwọ́ aago mẹ́ta wọ́n sì gbé e lọ sí ààfin emir fún àdúrà tí wọ́n ṣe fún un kó tó di pé wọ́n wá sin òkú rẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ kọ́nà ọ̀dẹ̀lẹ̀ fún ẹni rè tó lọ. àmì àṣẹ nínú àwọn ìròyìn tó gbẹnu tán tẹ́mọ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lóyún ọ̀sán òní òní ti ní ọ̀rẹ́bìnrin kan òun ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn pa ọ̀rẹ́kùnrin rẹ̀ òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo bí ọ̀rọ̀ wa ṣe jẹ́ láàrin àwọn méjèèjì ó di inú ìròyìn tó gbẹnu tán fún títọ̀sán òní tẹ́tí mọ́ gbọ́ ọ. lára àwọn ìròyìn léyìí tí ó tún gbẹnu tán burúkú burúkú ẹnìkan ó ti sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ Ohanaeze Ndigbo yíká orílẹ̀-èdè àgbáyé wípé ikú gbígbóná tí wọ́n fi pa àwọn èèyàn bíi àádọ́jọ ní ìpínlẹ̀ Plateau òní eléyìí ó burú jáì nínú tan orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ fún ẹgbẹ́ àwọn Ohanaeze Ndigbo olóyè Emmanuel Iwuanyanwo ló ṣe àlàyé o wípé ìròyìn ọ̀hún ọkàn òun kù ó ní gbà tí òun gbọ́ wípé àwọn èèyàn yìí wọ́n tún sí gàngán bo abúlé níbi tí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ń sùn jẹ́jẹ́ jẹ́jẹ́ wọn láì ní jẹ́ pé wọ́n fàjàgbọ̀rí níbẹ̀ nínú àtàjáde òun ìní ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún Ohanaeze Dr Alex Ogbonia tó fi síta wípé àwọn èèyàn tó jẹ́ ẹ̀yà Ìgbò wọ́n bu ẹnu àtẹ́ lù ú léyìí tí ó lé kéńkà wípé níbi tí ojúlàdé kò yẹ kí yóò tún máa bá wa lẹ́jà fún mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe bá a ní àwọn èèyàn tó wà ní ẹ̀ka ètò ààbò ní orílẹ̀‐èdè Nàìjíríà ṣé wọ́n ń sùn ni àbí wọ́n ń tò gbé ẹjẹ́ àṣẹ́rí padà ìròyìn ajá àbálẹ̀ kò jù báyìí lọ ẹjẹ́ àṣòyókù rọ̀ kó di ní ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ọba Mayor Isaac Brown ti wà nítòsí fún situation room ní òní yìí ó ṣeéṣe kí abùn ẹni tí ń ti jẹ kó tó di pé á dìde àwọn èèyàn wa àwọn náà ń tẹ̀ wá láago wọ́n ní bàbá ti jẹ́ ká máa ṣẹ́kù fún àwọn ń bẹ̀ wọ́n ta níbẹ̀ lójú òpó ẹ̀ lóhùn. ẹ̀ló ẹ káàárọ̀ alákòjú báyìí ẹ káàárọ̀ ẹ káàárọ̀. àkójúmọ́ sá o. àdúpẹ́. ẹ ẹ sà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní bákò ní plẹ̀tì ẹ̀ la fẹ́ dá sí. a kàn fẹ́ rọ ṣífù amí wa sàrí ìlágbájá pé àwọn ọmọ ogun tó wà ní Plateau ní tó bá nílò ńbẹ yẹn kí wọ́n bá wa pèsè fún wọn kọ́ mọ gbẹ̀mí èèyàn ní Plateau ńbẹ yẹn ti wá fẹ́ pọ̀ jù ó ti wá fẹ́ sọ di àṣà àwọn tó wà ńbẹ àyè wá gbà wọ́n dé pé wọ́n wá ń dára tó wù wọ́n a kàn fẹ́ lọ sí farming staff nígbà tó bá tọ́ tó yẹ kí wọ́n ṣe ńbẹ Nàìjíríà ò ní bàjẹ́ o. àmín ọba rí kan sí kó tó pé àdìdè náà ró. hello. Hey ní ok ẹja gbóná. hello. ẹ kú ojúmọ́. hello. hello. ẹ kú ojúmọ́. orúkọ yín ibi tá ẹ ti ń pè wá. Alhaji Lafiya lọ sọ̀rọ̀ láti Sango Garage Ìbàdàn lórí ọ̀rọ̀ tí Mr. Dare sọ tán sí. Hmm. nádàkùn wọn bá wa mójútó lẹ Yorùbá tí wàá lọ mọ́tò dé o bẹ́ẹ̀ náà ni fàyàbalẹ̀ ń bẹ sí o kọ́lọ́n kọ́dá kókó sí fàyàbalẹ̀ sọ̀rọ̀ wa o. àmín o àní káyà sókè ẹ já lọ sí sùúrù dáadáa báwọn káwa náà ká ṣe ra ní ojúlá alákànfi sọrí bẹ́ẹ̀ bá sùn kọ̀ padà kí hàn díjú ẹ̀ méjèèjì ẹ sì ní àwọn ẹ̀ṣọ́ ní àdúgbò ẹ o tọrọ ni ẹ ká sùn ká díjú méjèèjì ẹ wò wọn ní àgbélé ẹni ká fọrùn rọ mm, èèyàn máa gbé ni o èèyàn máa gbé ni o ẹ fọ́ sọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ní àdúgbò bẹ́ẹ̀ bá sì ti rí nǹkan kankan tó ṣàjòjì sí yín ẹ fọhùn síta. àwọn tí ń lọ tí ń bọ̀ tí wọ́n sàn ń pàráàrò kí tá a mọ tí wọ́n wá kí. bẹ́ẹ̀ni mhm. àwọn tó bá ní ojora wọn a máa kú kíkú gan ó tó dé. bẹ́ẹ̀ni ẹ bá rí nǹkan ẹ sọ nǹkan if you see something say something. Uh, lórí ti uh, situation.